إذ في من عبد الله عند قبر رجل صالح فكيف إذا عبده ọ̀rọ̀ nípa ẹni ọlọ sàárè tó ipẹ́ ni ti ń bẹ nù rẹ̀ gan-an ní ń pè àbẹ́ni ọlọ sàárè ti ń pe ọlọ́run àmọ́bó ní ti ń lọ pe ọlọ́run nídìí sàárè èèyàn a ti ṣàlàyé púpọ̀ lórí eléyìí wípé ìyàtọ̀ ń bẹ ń bẹ nu sẹ̀ríà kò sí ìtọ́ dànù méjèèjì àmọ́ àìlẹ̀ pọ̀ àìdà nǹkan pọ̀ bọ́lọ́wọ́n bá dà pọ̀ àwa ká lẹ̀sìn ńgbọ́ bá ní irú ẹ̀sẹ̀ báyìí lélẹ̀ iṣẹ́ irú ẹ̀sẹ̀ òun náà ní ẹ̀pọ̀ sẹ̀ bọ́ bá ní òburú tó eléyìí ẹ̀pẹ́ kò burú tó eléyìí gbogbo ara ti ń da nǹkan rú ni pé àníyàn lòmíì dá pé ẹja mú kó le kí wọ́n bá a mọ̀ kò rí báwọn ntọ́lọ́mbá ní òun fi ràn dábùá muhammad sallallahu alaihi wa sallam gẹ́lẹ́ bó náà wí ni àlùfáà ni ní ẹni ó sàárè tí ń pe ẹni tí ń bẹ nù sàárè ẹlẹ́bọ pọ́nbélé nù èyí ò kí wọ́n tún wẹ̀ sínú ìsìláàmù amẹ́ni tí ń pe ọlọ́run ó di kùndí lọ di sàárè àti wo kùndí rẹ̀ yára pé àmọ́ òun náà ìrìnà rẹ̀ ìrìnà ìjáde kó nu ẹ̀sìn àwọn afa létí ìpè àìwádìí sàárè máa wá kọ́dà bẹ́ẹ̀ yóò pè ọlọ́run náà àìwá pé sàárè láti máa wá pè ọlọ́run ní kúkúrú àti sàlàyé púpọ̀ lórí eléyìí. Eh, imam mbola ọ̀dà pé hadith eh, jundub abdullahi la wà lórí àbí wàlí muslimin and eh, jundubin. ابن عبد الله òun náà ni albajali ابن عبد الله albajali رحمه الله تعالى. أما eléyìí òun mọ́rántí nǹkan kan nísìnyí mo ṣàkíyèsí nǹkan kan mo pe àkíyèsí àwọn kan sí níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn kí n wí bí náà inú àṣà tí ó kọ́mọ̀ nílẹ̀ yorùbá tá a máa wí Allahu alam bẹ́ẹ̀ ànábì tí kí atọlọ Ọlọ́run bẹ fún ẹ iná nù ànábì tí kí ni tí kí atọlọ Ọlọ́run bẹ fún ọ ṣàdúrà fún ànábì sọlọlọhu aleyhi wasalam sọlù aleyhi wasalimu tẹsílíma ànábì kíkẹ́ àtọlọ Ọlọ́run kó máa ṣe kí ni kó máa bá a àmọ́ ànábì kíkẹ́ àtọlà ń bẹ fún àwọn ilé ìbò wọn á ní stating the obvious kò sẹ́ni tó jiyàn yóò pé kí àtọ́là ń bẹ fún ànábì mo rò pé ń tọ́ fa kínní yìí tó mú mi rántí níbi tí mo ti ṣàkíyèsí tí mo ti pè wọ́n lákíyèsí rẹ̀ ìgbà míì tá a bá ń fi yorùbá gbọ́ lárúbáwá yé ara àwọn àdáwò tí máa ṣẹlẹ̀ mi alayhi salatu wassalam ní táwọn kan gbọ́ yé nu pé èyí wọn èsè sọlọlọhu alẹ yìí bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá nǹkan kan náà wọn wí rahimahullahu alẹ yìí rahmatullah ṣé wọn ń pè kẹjì wà fẹ ni wọn kọ mọ wulẹ ká má se kẹ fún mẹyìn but problem nígbà míì tó bá ìpèdè tiwa là á gbọ́ èdè lárúbáwá yé ara àwọn ìṣòro tí máa wà ń bẹ̀ nù torí náà ẹ dákun bàbá máa sọ̀rọ̀ ànábì kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá a èyí ń ló fi gbalada máa ń sọ́là aláyà sọ̀láàtàn sọlọ́lọ́hùn àléyìí bíhá àṣọrọ̀ àmọ́ ànábì tí kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run bẹ fún o ṣeun akhbartana ikhbara akhbartana o fún wa ní ròyìn o ṣeun àmọ́ ìwọ̀n òfin ńlá dẹ ni ó sàṣàlátù fún ànábì sọlọ́ọ̀ sọlọ́ọ̀ ẹ̀dá kẹjá máa fi èsì gbogbo àtàbà sọ ní yorùbá ànábì kíkẹ́ àtọ̀lọ̀ ọlọ́run kọ́ máa bá. نعم ولمسلم عن جندب بن عبد الله البجلي رحمه الله تعالى قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول إني أبرأ إلى الله أن يكون لي منكم خليل فإن الله قد اتخذني خليلا كما اتخذ إبرا كما اتخذ إبراهيم خليلا ولو كنت متخذا من أمتي خليلا لاتخذت أبا بكر خليلا صلى الله عليه وسلم àwọn ọ̀rọ̀ olówó iyebíye محمد صلى الله عليه وسلم في wa sallam ẹjẹ́ àtúnwò eléyìí náà Jundub ibn Abdullahi nínú àwọn sọ̀hábì ànábì ridwanullahi alayhim ó ní mo gbọ́ tá ànábì sọ báyìí ìjọ tí mo wá gbọ́ yìí fi agbọ̀n kankan yéèyàn yìí qabla an yamuta bi khamsin ó márùn aboku àbókù márùn-ún tá ànábì ó fàyè lẹ̀ ní ti Jundub fẹ́ wa alimami muhammed bin abdulwahabi fi wọn fi tẹ̀lé hadithu tìyà ńlá wa aisha pé anabi wà lórí pé ń pọ̀ ká kú lọ́wọ́ ó tún rántí kìlọ̀ nǹkan kan fún wa ṣé n tí ò tó nǹkan kan pàtàkì lèyàn ọmọ rántí nígbà tí ń pọ̀ ká ìkú lọ́wọ́ ní tí wọ́n fi agbọ́yé mbẹ̀ náà nù. òun náà lélẹ́yìí pé jóńdóbo ní à ó ku òru márùn-ún tá anabi ó ku tí mo wá kí i tí mo gbọ́ tí ń wí náà nìyí ṣé nǹkan ni ò ṣe pàtàkì wàláyé ó ṣe pàtàkì o ẹ má sì já fojú yẹpẹrẹ wò ó ó kù díẹ̀ tá nàbí ó kù dundunbi wíjẹ radiyallahu anhu ìyá ńlá wa Aisha ní kọ́dọ̀ ọ̀rọ̀ ó kù òru márùn ó kùjọ́ márùn kọ́ kọ́dà ńgbà tí ń pọ̀ ka ikú lọ́wọ́ náà nǹkan tó ń wí náà nù nípa pé ẹ má sọ sàárè di mọ́sálásí o ẹ má sìnkú yín sínú mọ́sálásí o ẹsẹ̀ yàtọ̀ láàrin sàárè àti ibi tẹ́ ẹ ti máa kírun òun náà ni hadithu jundub ibn abdullahi yìí dálé lórí. inni abrahu ila allahi an yakuna li minkum khalil ọlá nabi sallallahu alayhi wa sallam ni mo bọ́ pábọ́sẹ̀ láti pé kí n ní ẹnìkan kan nù yín ìyẹn ni pé ẹ̀yin àlùmọ̀ mi gbogbo yín pátápátá khalilun tá a pẹ́ nìkan ni ọ̀rẹ́ ayò fẹ́mi ànábì sallallahu alayhi wa sallam. fa inna Allaha qad ittakhadhani khalila ànábì ní kéde pé mò ń bá yín jà o àmọ́ ní tí n fi gbọ́dọ̀ ní ọ̀rẹ́ ayò kan máa ń nu yín òun ni pé olúwa ọba ti yàn mí ní ọ̀rẹ́ ayò ara rẹ̀ fa inna Allaha qad ittakhadhani khalila kama takhadha Ibrahima khalila gẹ́gẹ́ bí o ti mú ànábì Ibrahim náà ní ọ̀rẹ́ ayò rẹ̀ walaw kuntu muttakhidan min ummati khalila bọ́bá tiẹ̀ ṣeéṣe fún mi kí n lọ́ọ̀rẹ́ ayò nù yín anabi ni wíbẹ́ o nínú àlùmọ́ òun sallallahu alayhi wa sallam latakhasu ababakirin khalila abubakar ni n bá yàn ní ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ayò báwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá ti máa tú khalilu fún wa náà nù ó sì bá a mú torí n ti ń jẹ́ alhulla lédè Lárúbáwá àwọn àlùfáà ní darajatun fawqa almahabba hiya darajatun fawqa almahabba almahabba ni kéèyàn fẹ́ràn yàn kọ́yàn lọ́rẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ sí i gbogbo yìí wọ́n máa wọ daraja kìnnì mahabba àmọ́ àwọn àfáà ní ti ń jẹ́ hulla wọn lọ dàbí ìgbà tó yẹ pé ní ìfẹ́ ni ní ti kún gbogbo ìgbà yẹn ni ó mú lọ́rẹ̀ ayò yìí kọ̀ wá sáyè fúnfẹ́ lòmíì mọ́ kò sí kíni kò sáyè fún kò sí spéèsì tí è gba kó tó fẹ́ lòmíì nírú ìfẹ́ tó ti ní sí ẹnì yìí nírú nírú ẹ̀ ọ̀ndàláyìn rẹ̀ nírú ìfẹ́ tó ti ní sí ẹnì yìí ìyẹn ni pé kò túmọ̀ pé kò ní nífẹ̀ẹ́ lòmíì àmọ́ fẹ́ wọn ò ní dé dáradà kínní kùlà. ẹ̀rí lórí eléyìí wọ́n ní nítorí pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi amr bin al-aas radiyallahu anhu qala jitu rasulallahi sallallahu alayhi wa sallam fasaltuhu man ahabbu nnaasi ilayhi. من أحب الناس قال عائشة قلت يا رسول الله من الرجال قال أبوها قال أبوها عمرو بن العاص ni mo wà pẹ̀lú ànábì lémi kan kanjọ́ kan sallallahu alayhi wa sallam mo wá lo opportunity ni pé ah, irú béèrè téèyàn ò lè rí béèrè ní mọ́sálásí ní gbogbo èèyàn jẹ́ béèrè rẹ̀ yàn yìí ànábì ta lẹ fẹ́ràn jù wọ́n firi tá ànábì tó bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ dákun ẹja tíráì ká jọ ànábì gbogbo ọ̀nà èyí wọn ò pé àbẹ́ bá ti ń dẹjúlẹ̀ púpọ̀ fáwọn ọmọ kéwì wọn rí yín fín o ọmọ ètò bá fẹ́ gọ̀ tẹ́lẹ̀ ọgọ̀ sí rẹ̀ àmọ́ èyí wọn ò pé kéèyàn wá di kìnìún pé àwọn afáàní ń bọ̀ ń pa àwọn sọ̀hábí ànábì firi sí ànábì síbẹ̀ náà àwọn bó ti wá firi sí wọn yìí torí bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí èyí wọn wá pé káwọn náà wá máa take anabi for granted kí wọn wá sọ ọ di ẹgbẹ́ ara wọn là òun lẹ́fìrí nu rìwáyà míì tí sọ̀hábì anabi gba hadithi kan wá pé bá anabi bá ń bá wa sọ̀rọ̀ ka annama ala ru'usina tayr bí ìgbà tí ẹyẹ bà lórí wa tí èèyàn fẹ́ mi ọrùn dépò tẹ́yẹ yọ wá tí ó fò yẹn ni pé àdàkẹ́jẹ́ á ṣe wọ̀ á mọ̀ pé àwa ń wájú ọ̀gá wa sallallahu alaihi wasallam àmọ́ síbẹ̀ náà wọ́n firi sí ànábì tí ì báyìí pé wọ́n firi ànábì tuntun ká sí wọn ọ̀fọ̀ àwọn mọ́ra àwọn náà sì wá àbíùsì opportunity tọ̀rọ̀pọ̀lọpọ̀ náà nítorí sọ àfáà mi di pé ó fi di eh, <laughs> eh, ẹ̀rù jẹjẹ. Eh, eh, àwọn ọmọ kíw náà máa fà nígbà nígbà àrífín bá pọ̀ òun náà wà kà ẹ àwa náà mọ bí àwọn tọ̀hún jí máa ṣe àmọ́ à ń kìlọ̀ fún kálukú náà ànábì ní ẹja àjọ kálífà ọjọ́ ànábì kọ́mọ kíw náà ọjọ́ kínní kọjọ ànábì sọlọ kọjọ àwọn sọ̀hábẹ́ ànábì sọlọ sọlọ al-ulama'u warasatul anbiya torí náà amúrúbẹ́ni làwọn ti nígbà mórí pé mo firi èmi àtànábì ànábi fi dá lóhùn ànábi náà ọ̀fẹ́ mọ̀ àyíṣà ìyàwó mi àyíṣà ni o tá a fẹ́ràn yẹn jù òun mọ̀ fẹ́ràn jù. ọ̀tọ̀ ni tí amúrúbọ́nì làásì fẹ́ gbọ́ ọ̀wá ni wàmínà rìjàlì obìnrin ni yàrá wa nínú àwọn àwa sọ ọkùnrin alẹ́ fẹ́ràn ju kọ́lá abúhà. ànábì ni bàbá Aisha náà ni pé inú ọkùnrin ta ni mo fẹ́ràn jù bàbá ta bàbá Aisha tani, ni bàbá Aisha Abubakar ni Siddiq radiyallahu ta'ala anhu. àwọn alfọ́ ni sharu hadithi wọn ní Amr ibn al-As ńgbà tá ànábì wí báyìí ó dákẹ́ torí kò fẹ́ kọ̀ntínú ẹ̀rú ń bá bá tún béèrè pé lẹ́yìn Abubakar. kanabi oṣù dàpọ̀ ẹnìkan lẹ́yìn ẹni báyìí kọ́ máa gbé nọmba tẹ́ẹ̀nì àbí jù bẹ́ẹ̀ lọ ní ó tó kan òun. wọ́n ní nítorí pé bá tí máa ṣe iṣẹ́ ní kọ̀ọ̀kan wọn ó ń kálukú wọn pé mi lọ fẹ́ràn jù amúrò bóni bá tí ń bí ń ṣe ń mú ó wò inú àlàyé táwọn afáàṣẹ fa àdìsí ni pé kìí ṣe pé ń ṣe é o ọmọ ti ń wí lọ́bi lànà bìbí ní àyíṣà onímínà rijal kọ́lá àbúhà wọn ni amúrí àdàdo ń bẹ pé kọ́ máa di pé ìjọba àwọn oníjẹ́ lọ́wọ́ padà wá radiyallahu anhu báwọn sọ abẹ́tù rí nu wọ́n fẹ́ràn ànábì púpọ̀ sallallahu alayhi òun náà sì fẹ́ràn wọn ànábì náà fẹ́ràn wọn sallallahu alayhi wa sallam tòun tí bó ti wá jẹ́ pé Abubakar lànàbì fẹ́ràn jù yìí nínú gbọ́ ọkùnrin àlùmọ̀ yìí síbẹ̀ náà ànàbì ní kìí sọ̀rí ayò òun o kìí ṣe kíni kìí ṣe khalilu òun o walau kuntu muttakhidan min ummati khalila latakhastu ababakirin khalila bọ́ba ẹ̀kọ́ ń gbà mí láyè kí n nọ́ọ̀rí ayò ni Abubakar yìí ní bá mú nù yín àmọ́ síbẹ̀ náà ní daraja mahaba ní tìfẹ́ òun mọ̀ fẹ́ràn jù kò sí èméjì ńbẹ radiyallahu ta'ala anhu níbí yìí àwọn àlùfáà súnà wọ́n ní gbogbo ẹni tó bá sì wà nínú àlá tí ètí ìjì ẹ̀ta jí ọ̀sẹ́ni ọ́ tọ́ sí kóró lé ànábì lẹ́yìn ẹ̀ àbàbúbákìrì náà ọ̀gbẹ́ni tí máa ń sìn hàn run tí ò tí ì gbọ́ ń tọ́lọ́run àtànẹ́bí ń wí dìtín náà ayé àléyù ọ̀tọ̀ radiyallahu ta'ala anhu àléyù nípò ọláyẹjẹ lọ́tọ̀ àmọ́ ànábì òjì ọ̀dàrú kò rújú pé bóun ọ̀bá sí mọ́ talọ́kàn Abubakar in many respects ló ti ló ti fún wọn lára rẹ̀ kalẹ̀ ara ọ̀kan lélẹ̀ walaw kuntu muttakhidan min ummati khalila lattakhadhtu Aba Bakrin khalila nínú àwọn ọ̀nà tá nẹ́bi ti fún wọn lára sallallahu alaihi wasallam ńgbà tá nẹ́bi wà lórí pé ń pọ́ kàkú lọ́wọ́ tó lórí àárẹ̀ lórí àárẹ̀ kú tí ò ti súnmọ́ pé ọlọ́jọ́ ti dé ànẹ́bi ò lágbára àti dìde lọ́ọ́ kírun fún wọn gẹ́gẹ́ bí ìmáàmù tí lànẹ́bi wí murru ababakirin falyusalli binnas murru ababakirin falyusalli binnas ah, abubakar ò sí mbẹ ni ẹ wí fún ẹni mo ní kọ́ lọ́ọ́ ṣe ìmáàmù fáwọn èèyàn kí ló tó kù Sheikhul Islam Ibn Taymiyyah ni fadallati al-imamatu as-sughra ala al-imamati al-kubra ẹni a ní o ṣe ìmáàmù kékeré fún yàrá kébí ìmáàmù ńlá náà bá délé òun náà lọ́kàn ànábì ò ṣe yẹn lòmíì lórí pé òun lọ́ yàn kọ́dà nu tafsilu riwaya yìí wọ́n ní yàrá ńlá wa Aisha lànàbì kọ́kọ́ wí fún sallallahu alayhi wa sallam ẹ sì mọ bí Abubakar ti jẹ́ sí bó lọ jẹ́ sí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èèyàn ìyá ńlá wa Aisha wò pé ah, ẹnu mi náà ní kí wọ́n ti gbọ́ pé bàbá mi lọ́kàn <laughs> bàbá mi là nẹ́bi òkè tó sì láwọn orogún láwọn ìyàwó mi náà tí ayọ́ jẹ́ ìyàwó ànẹ́bi sallallahu alaihi wasallam ẹ wo ẹ̀kọ́ ìyá ńlá wa Aisha ò wí kọ̀ fẹ́ sí Hafsa tọ́jú ọmọ Umar ibn al-Khattab pé wífà ànẹ́bi pé kó wí fún bàbá rẹ̀ kí <laughs> bàbá rẹ̀ ọ lọ kọlọ ṣe máa mú fáwọn èèyàn wọn sì wáá bá anabi àjọ lọ náà ni pé ẹ ṣe wí fún ẹ wọn ní anabi ọ̀dáhùn wọn tún wá nǹkan wí pé ṣe mọ̀ pé ọ̀rẹ́ yín Abubakar àwọn ò wọn ò lé wọn ò lọ́kàn bíi wọn máa rù mí àwọn adórí irun tí ìbànújẹ́ ọmọ mú wọn tí wọ́n máa wá wọn sàn wá gbogbo àwáwí yìí anabi ni antunna ka sawahibi Yusuf ẹ̀yin obìnrin yìí bí àwọn obìnrin jọ́sí tí wọ́n dààmú ọkà nẹ́bí yusuf lẹ́yìn náà múrù àbàbákiri wàlú yusalli binnas <laughs> ànábi tó rìpíìtì rẹ̀ àní ẹ wífà àbúbákiri ń sọ̀rọ̀ fún yẹn pé kí ló tún kù ni mo fi láfẹ̀ẹ́ ni tí n bá ń bẹ nú àlá tí ń hanrun kọ́lọ́ mọ́tà àjẹun tètè jí ẹnì kan pé ṣíà lòun kìnnìkan lòun ta ni ò fẹ́ràn àlè wàláì gbogbo àlà fẹ́ràn àlè bá a ti fẹ́ràn gbogbo àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam àmọ́ oníbà ànábì ti tó àwọn gbọ́dọ̀ dàrú gbogbo ọ̀nà lànàbì jẹ́ oyé wọn ó ti jẹ́ oyé wọn bẹ́ẹ̀ pé bóun ọba sí mọ́ o ẹni ọkàn ni òun náà làwọn sọ̀hábà ti tẹ̀lé ara ẹ̀rí rẹ̀ lélẹ́yìn náà ẹ̀bí mo ti bá àwọn àlùfáà ti máa wí law kuntu muttaqidan min ummati khalila latakhastu Aba Bakrin khalila. ala ibi tá anabi wa ń lọ gan ni sallallahu alaihi wasallam gbogbo eléyìí tá anabi ń sọ yìí ń fi ń ṣe bí muqaddima bí ọ̀rọ̀ àkọsọ kó tó sọ bí ó fẹ́ sọ̀rọ̀ lọ gan. ala wa inna man kana qablakum kanu yattakhiduna qubura anbiyaihim masajid. àwọn tó ṣáájú yín inú àwọn yahudi nasara àtàwọn àjọ míì eh, kanu yattakhiduna qubura anbiyaihim masajid wọn a máa sọ sàárẹ àwọn ànábì Ọlọ́run wọn di mọ́sálásí ala fala tattakhidul qubura masajid ẹ má sọ sàárẹ di mọ́sálásí mọ́ ẹ má mú sàárẹ láyè tẹ́ẹ̀tì máa kírun mọ́ fa inni anhaakum anzali èmi ń kéwò ń kọ̀ fún yín o ànábì ń wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam qabla an yamuta bi kí làwọn àlùfáà fẹ́ tún máa mú jáde ń bi eléyìí pẹ̀lú ọ̀rọ̀ tí Jundub ibn Abdullahi al-Bajali wì nínú tí máa wúlò nínú tá à ń pè ní fi baabi ta'arud al-adilla fi ilmi usul al-fiqh bàbá fẹ́ mọ èwo ló ṣáájú ní ọ̀rọ̀ tá sọ èwo ló kínní èwo tẹ̀lé láàfin mọ̀ pé a eléyìí ló ṣe násìkò kínní ẹ ló ṣe násìkò eléyìí. ara arú àwọn nǹkan báyìí ni wọ́n máa ya dúndùbù ló kújọ́ márùn-ún tá nàbí ó òun lọ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti Abu Huraira abẹ́nìkan lápẹ̀júwe ni o ìjọ lòun wọn náà yóò tóbi kan ó sì kú bí oṣù kan tá nàbí ó pa ọ̀rọ̀ ti dúndùbù yìí ni òun ni yọ̀ọ́nà sáfà èyí tí sọ tẹ́lẹ̀ ara tí wọ́n máa lò tí wọ́n fi parú nǹkan báyìí rẹ̀ wọ́n jọ wà ń bẹ́ẹ̀ kọ́bla àyàmú tàbí hamsin ó ní wúlò tiẹ̀ o bàbá fẹ́ pé a ànábi sọ̀rọ̀ báyìí a ó sì tún ti sọ mí torí pé òun lẹ́lòmí ọ̀mà lónìí ní pé tàrájà tàrájà àfa kan tàrọ́jà èwo lọ́mọ tó kọ́ sọ́nu méjèèjì torí ẹ̀kọ́ ni wọ́n máa ń dákàlà fi fẹ́ẹ̀rì fìgẹ́rì fani yìí àfùsàdàfì èèyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ rẹ̀ pé báàfà bá sọ̀rọ̀ méjì kí ni àkọ́kọ́ tó kọ́ sọ kí sì lè kejì tó sọ àmọ́ kì í ṣe báwọ̀ kan tó bí ìfẹ́ nu wa pé eléyìí lọ́kọ́ wí eléyìí ló sì wí jẹ́ ọ̀padà tó wí mọ́ ó ti tààrà ajá ó lè má rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ni báàbù ńláńlá ni fi báàbù ilmi usul al-fiqh torí pé ń àwọn àdánwò tí àwọn ọ̀rùwọ́ ibi bọ̀ dálẹ̀ ká máa dá sí ntẹ̀yìn ọ̀mà ntagbára ẹni ọ̀kánú kéwú òun lélẹ̀ kò túmọ̀ pé àfa sọ̀rọ̀ méjì àfi ká wá ní ó ti lọ́kàn ó ti tẹ́ mọ́ kò rí bẹ́ẹ̀ òun lọ́jọ́ jẹ́ pé dòní bẹ́ẹ̀ bá ń ka tẹ́ra àfikì òun ó ní hadha qawlu shafi'i fil qadim wa hadha qawlu shafi'i fil èyí ṣe tí wọn kú pa á kọ̀dímù rẹ̀ kí wọ́n má má dààmú wa kọ́wùlù ṣàfẹ́rí pẹ̀lúkọ̀dí wà kọ́wùlù ṣàfẹ́rí pẹ̀lújẹ̀dí nínú fíkíwù títí dòní àwọn masáìlù kan bẹ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan bẹ nínú ṣẹ̀ríà láàyò fta fíhà pẹ̀lúmọ́dàbí ìlà pẹ̀lúkọ́wùlù kọ̀dí láàyò fta fíhà pẹ̀lúmọ́dàbí ṣàfẹ́rí ìlà bilqawlil qadim dòní tí ò sí sáfì mẹ́yì àwọn masáìlù kan bẹ tó ṣe pé ní kọ́wùlù rẹ kọ̀dímù náà ní ọ̀rọ̀ gidi ẹ̀kọ́ mi tún lélẹ́yìn ìyẹn ni pé kọ́dà bá a bá tiẹ̀ rí i pé èyí tá a fà kọ́ sọ ní èyí tó tún sọ ní kíni tó tún sọ ní ẹ̀yìn rẹ̀ ni kò túmọ̀ pé ìtọ́kọ́ sọ òun náà dá a mọ́ òun lè padà má wí bẹ́ẹ̀ mọ́ àmọ́ àìrí bẹ́ẹ̀ mọ́ rẹ̀ náà sọ pé kọjọ dodo mẹ òun ni wọn fi ni hadha qawlu shafi'i fil qadim wa qawlu shafi'i fil jadid èyí ṣe tí wọn pa kọdímù rẹ tí wọn tún máa wí fún wa gbọ́ kan kọdímù ọ̀kan jadidi wàláyé kọ́ni kéèyàn ó sì farabalẹ̀ kó kéde bẹ́ẹ̀ alimami ahmed bin hanbal rahimahullah ẹ̀rí masalẹ̀ ẹ̀yọ̀ kan wọ́n sọ pé riwayatun anil imami ahmed wa riwayatun anil imami ahmed wàríwáyàtún ànil ìmáàmì ahmed ó di mélòó èyí ṣe tí wọn kú ẹ̀ka pa gbogbo yòókù rẹ pé èyí ṣe di wàhálà ká mọ ọ̀kan tó bá ti tàrà ajá ń di òyòókù kò rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í rí bẹ́ẹ̀ kódà bá a bá a bá tiẹ̀ wá tàrà ọjà ara ń tá a fi mọ kí mà wà fáànù ah, wọ́n rí kinní kan wọ́n sì tún rí i pé kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ pé àwọn kò rí bẹ́ẹ̀ mọ́ náà ni ń gbé ọlọ́run wọn sọ àmọ́ kọ̀yà zámo pé ìdí wọn ní òrí bẹ́ẹ̀ mọ́ òun ó ti dọ̀rọ̀ kọ̀rọ̀ àbóhun ni marjuhu kàlà àwọn àlùfẹ́ ìlú ọba òun ni mo fi wí fún yín pé ẹ máa rí qawluhu fil qadim wa qawluhu fil jadid ahmed fi riwaya wa shafi'i fi qawlin wa shafi'i fi wajhin wa ma ọ̀tọ̀ ni wájú ọ̀tọ̀ ni qawlu ọ̀tọ̀ ni riwaya ọ̀tọ̀ ni mazhab gbogbo ẹ̀ ló ní báàbù rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Eh, bilmunasaba mo ní imaamu ahmed lè ní riwaya mẹ́ta mo ṣe kíní kan lónìí bóyá lomi ọ̀padà béèrè tí n bá wọlé máa yan náfìlà tẹ́lẹ̀ ẹ̀rí ti yan lónìí bóyá padà béèrè riwaya kan nù <laughs> ọ̀ràn mi létí ibi tá a sọ̀rọ̀ dé yìí masahabi bẹ́yẹn bá wọlé masala bẹ́yẹn bá wọ masalasi káàsọ̀ tán tó bá jẹ́ wákùtù náà wákùtù. àníláàyè wákùtù tí mo wọlé lónìí yìí ṣe wákùtù náà yìí o ọdìbò kan kan àtàrí ìmọ̀ tá a máa ń ṣe dárúṣu ń rọ̀lẹ́ wákùtù náà yìí ma máa ṣe ńgbà mí n bá sì wọlé ẹ pé ń yan nàfìlà ńgbà mí ń sì ní ṣe sọ ń yìí sì nu مذهب الإمام أبي حنيفة ومذهب الإمام الشاء الإمام مالك ومذهب الإمام الشافعي ولأحمد رواية في كلها mo fi ní mẹsàlù tí mo wí lẹ́ẹ̀kan wá kẹ́hùn rẹ̀ nù. masala yìí gbogbo àkọwálù mẹ́tẹ̀ẹ̀ta òun ni mọ́mọ́ ahmadu nígínní onírìwáyà mi. n ò sì parẹ́ wípé ẹ̀pà yòókù rẹ̀ òtítọ́ ọ̀rọ̀ ajá kò mẹ́ẹ̀ man dakhala fi ghayri fannihi afsada kínú àwọn rìwáyà mẹ́tẹ̀ẹ̀ta yìí alimami abu hanifa òun faramọ́ pé zawatul asbab bàbá ní ọdún oh no, sorry alimami abu hanifa ló wà lórí pé àní tiwọn ọgà lábàá kọ́ ìdá àmà kí ni kọ́ ìdá àmà إذا اجتمع الحاضر والمبيح إذا اجتمع الحاضر والمبيح قلب الحاضر وهذا مذهب الإمام مالك نعم مذهب الإمام مالك ني الإمام مالك ló ní gbogbo ìgbà téèyàn bá wọ mọ́sálásí tó bá ti jẹ́ gbà téèyàn kírun ò gbọdọ̀ kíkíni ò gbọdọ̀ kíta hiya masjid náà huwa madhhabu al-imami Malik rahimahullahu ta'ala nítorí pé kọ́ ìdá ńláńlá nu ṣẹ̀ríà ni pé bí mọ̀sẹ̀ bá pàdé ṣe èwo láàfún ní priority mọ̀sẹ̀ ni kẹgbẹ́ kọ sọ̀rọ̀ fẹ́nu sọ̀yì. alimami shafi'i ni ó ṣe tafriqu bayna zawati al-asbab zawati al-asbab ya bẹ́ẹ̀ ni bí àfa mi tọ́ra àfa rẹ̀ ni imaamu maliki alimami maliki ọkọ imaamu shafi'i ń kéwú alimami shafi'i náà kọ́ ọ́ alimami ahmed bin hanbal nkewu bí afa àwọn ti wí náà lórí àmọ́ yàtọ̀ ń bẹ lórí àwọn àrùn kan tó ní sábàbí tí èsì pé akànwọ́ mọ́sálásí ó ní sábàbí kan lára rẹ̀ ní tàhíyà masjidi èèyàn fẹ́ wọ mọ́sálásí nítorí kó bá gbọ́ lẹ́kṣọ̀ ó fẹ́ wọ mọ́sálásí nítorí kó bá parí ìjà nínú mọ́sálásí ó wá bọ́ sásìkò tí èèyàn gbọ́dọ̀ kírun òní kírun lóòótọ́ àmọ́rùn yìí ní kíni òní sábàbí àdèmàmù ṣáfìn yìí ní kó ṣe kíni kókì àdèmàmù ṣáfìn yìí ní kókì mọ́sáàbù ìlímàmù Abu Hanifa ni pé kọ́tí ẹ̀ kí ọjẹ́zà wá tó làtìbábí àbí kọ́jẹ́zà wá tó àlàtìbá. gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí wá ní àdèmàmù Ahmad bin Hanbal lóní rìwáyà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ òní rìwáyà rìwáyà tún àní ورواية عن الإمام أحمد بن حنبل رحمه الله جميعا قلنا أنت في يالو بين أني أراكني قبل أن يموت بخمس àwọn àlùfáà máa fi èsì gbogbo owó àwọn nǹkan báyìí láti jẹ wọn mọ bọ́rọ̀ bá délẹ̀ tá a gbọ́dọ̀ mú kan tá a gbọ́dọ̀ ségin ni tá a gbọ́ torí pé kìí ṣe dandan nípa a mú kan tọrọ ní mímọ àfa àbọrọ ànẹbí bá ségin ni tó bá pé méjì òun ni mo fún yín nínú báàbù báàbù tààrùbẹ̀ àdìlà jùmùhúrù àwọn àlùfáà jùmùhúrù àwọn àlùfáà ìtọ́pọ̀ mẹjọ́rìtì àwọn àlùfáà wọn ni yubda'u bil jam'i yubda'u bil jam'i òun lẹ́gbẹ̀ẹ́dùn wọn mọ̀ pé fàlìjàmù awla ma amkana àlìjàmù awla ma amkana wọn ni ta kọ̀kọ́ wá ni pé sáà lè méjèèjì àtúnmọ̀ eléyìí lọ́nà tiẹ̀ a sì fún mi eléyìí ní kíni lọ́nà tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ń pa àfa kan tààrọ̀ ọjà lónìí wà láì bó ti rí nù ọ̀tọ̀ ní ojú ọ̀nà ibi tí fatiwa yìí lọ ọ̀tọ̀ ní case situation circumstance jíjẹ́ tí fatiwa yìí bá wí ọ̀tọ̀ ní case ọ̀tọ̀ ní circumstance tí fatiwa yìí bá wí àwọn àlùfáà ní àkọ́kọ́ ní aljamu faljamu awla ma amka nígbà tá a bá tó rí gá ah, kíní yóò ṣe kó pọ̀ àbí ká ṣe kíni wọn ni yóò sọ̀rọ̀ ilá ànásìkè sọ̀rọ̀ ilá lẹ́yìn lẹ́yìn láti wá pétọ́ ẹja wá wádìí èwo làkọ́kọ́ èwo ni ẹ̀ẹ̀kejì láti wá pé eléyìí ní násìkù eléyìí ní mọ̀nsù. hādhā mā ʿalayhi jumhūru al-ʿulamā torí náà. الإمام الصحابي الصحابي الجليل جندب بن عبد الله البجلي عليه رحمة الله أسوى الأنفاني بي أبو عمر بري النبي أبو إنتين تنكي وان لورنيو أما أما كما سلاسي في أوري ساري أما سنو كسينو مسلاسي ẹsẹ yàtọ̀ láàrin ibi tẹ كسي sìnkú sí àti ibi tí ẹ ti máa kírun torí mo ti wí òun bẹ́ẹ̀ làwọn ìyẹn ni pé kọ̀yálísàmù kí a mọ̀lé kó tó di kíni masjid wọn ni kullu makanin yasluhu lisujudi fihi fahuwa fahuwa masjid torí tuma masjidu ni pé ibi àfi orí kan fọlọ́n wọn lẹ́rìí rẹ̀ ni pé anabi ni ju'ilat liya al-ardu masjidan wa tahura anabi ni gbogbo lẹ̀ lọ́lọ́run ti ní masalasi fún mi ǹjẹ́ yìí máa gbé gbogbo lẹ̀ láàmú ọkọ masalasi síbi anabi ni masjid ọlọ́run ṣe gbogbo lẹ̀ ní kíni masjid ìtumọ̀ ẹ̀ ní pé ibi tá a fi orí kan tó ṣe é kírun ibi tó ṣe é gbogbo ibi tó bá ti ṣe é kírun náà ní masjidu ntáwọn alfa ń sọ ń bẹ̀ yẹn ni pé kọ́dà bẹ́ẹ̀ kọ́ mọ́sálásí ibi wọn bá ti sin òkú sí àyílọ̀ kírun bẹ̀ àyílọ̀ kírun bẹ̀ gba eléyè ṣe mọ́sálásí ṣé sàárè sá ti wà ń bẹ̀ sàárè ọ̀tọ̀ ibi tá a ti máa kírun torí náà kọ́lọ́wọ́n bá kí ọ̀dà kan gbogbo ibi tí àwọn nǹkan yìí kù sí ẹ̀dá kan ọlọ́njà gbọ́ ọlọ́njà gba àtẹni látọ̀dọ̀ ẹni ọlọ́run fọ̀rọ̀ rán anabuwa muhammad sallallahu alayhi wa sallam. faqad naha anhu fi akhiri hayatihi alfa muhammad ibn abdul rahimahullah wọ́n ní ẹ̀ wá rí báyìí pé fi akhiri hayati nígbẹ̀yìn níta nàbí lò lórí èèpẹ̀ lọ́mọ ti kọ̀ nǹkan yìí fún wa yẹn ni pé àṣẹ mi ò wá mọ́ o àṣẹ tá nàbí kú lórí ẹ̀ náà ni eléyìí o sallallahu alayhi wa sallam. ẹ àwọn àlùfáà wọn ní kọ́wùlù yìí ẹ manqulun an shaykh al-islam ibn taymiyyah rahimahullahu ta'ala àtọ̀rọ̀ tá a kà lẹ́yìn rẹ̀ yìí wọn ní ibn taymiyyah gan ló àwọn àlùfáà muhammad ibn abdul náà ṣe ìfádà rẹ̀ lọ́dọ̀ wọn. ثم إنه لعن وهو في السياق من فعله وهو في السياق ثم سياق ni context àbí àmì yàn gbọ́dọ̀ tún context yàn ni mo kìlọ̀ fáwọn kan jẹta ní dárúsù sùúlù pé àyè fi mú ń jídù àbí kọ mú sùúrù kùránì bẹ́ẹ̀ náà láyé fi tó àdìsí o àsìyáàkù húná àyè ńgbà tá ànábì ń pọ kàkú ni wàhúwà fi sìyàkù tí ń segin ni tó wà lẹ́nu pé ń pọ̀ kàkú nàá ìnáhu láàánà máa ń fa àná níbo ló ti làánà rẹ̀ fi hadithi ummil mu'minina aishata radiyallahu anha. والصلاة عندها من ذلك وإن لم يبنى مسجد نعم الحمد لله nti mo wí náà làáfà wí fún wa yìí pé ìmọ̀ kírun di sàárè ìdájọ́ kan náà ni èèwọ̀ masjidu kọ́lá bẹ́yìn ọ̀kọ́ mọ́sálásí síbẹ̀ gbogbo bí ọba ti jẹ́ sàárè èyí sáàyè irun irun kan náà là á kí ń sàárè kí ni irun náà òun ni irun tí ò ní rúkú tí ò ní sùjúdù sọ̀láàtú àlìjànàzà ta ló la lè kí irun ànábì náà ni sallallahu alaihi wasallam nta ń wínu gbogbo nǹkan lọ́lẹ́wọ̀n òun náà ló ní amákírun ó sì ní akírú eléyìí nìkan tòró òun náà kí níbi ìtàn ìyá tí máa gbá ilẹ̀ mọ́sálásí níjọ́ tó kú táwọn èèyàn rò gbà irú yáyí látún máa wá lọ dààmú ànábì pé ó kú ẹ̀wẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn máa wò pé kò jẹ́ nǹkan kan ó sì jẹ́ bàbàrà lọ́dọ̀ ọlọ́run wọ́n fojú kéré rẹ̀ gbé irú yáyí ni ẹ lọ kírun sílẹ̀ lọ sin ànábì bá béèrè ẹ̀ka bó ti lọ níjọ́ tá ànábì wá gbọ́ sọlọlọ sọlọmọ ànábì náà ló béèrè ẹ̀ ẹjá wa náà lẹ́kọ̀ọ́ yìí hùn ìmọ̀ wúlò púpọ̀ nínú àwọn tọ́lọ̀ ń fi kí ànábì níyàn bá fẹ́ kó yàn jọ tó fẹ́ darí wọn dáadáa jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ó rí pé òun pàtàkì lọ́dọ̀ rẹ̀ kódà mẹsẹ̀njà rẹ̀ kódà èyí tí ń nu tébù rẹ̀ kódà èyí tí ń fọ tọ́ílẹ̀tì rẹ̀ jẹ́ ó rí i pé ah, àtẹ̀mí náà <laughs> àti èèyàn ní mí lọ́dọ̀ ọ̀gá ànábì nírú wà bẹ́ẹ̀ sallallahu alaihi ànábì fún rẹ̀ ni wọ́n á ń béèrè ya ń yìí ìyá tí máa gbá ilẹ̀ ni wọn á sọ pé ah ó ti kú ànábì ni ó ti kú ẹ ẹ ti sọ fún mi wọn ni ẹ ń jọ òun ẹ kóńtà sọ imán kọ ìlà kóńtà sọ imán kọ ìlà ìwà ànábì ń jọ òun ẹ ń gbààwẹ̀ ọjọjọ ààwẹ̀ kọ ìlà ẹtún sunrun ọ̀sán lọ́wọ́ ọ̀sán nìyá òun kú kéèyàn máa jí nítorí irú ìyá òun ni abada dùlú ní ìlà kọbìrìà. nbulẹ̀ sí ń ṣe ẹmú mi lọ́bẹ̀ sallallahu alayhi wa sallam ẹ dákun ẹja nírú wà bẹ́ẹ̀ táwọn tí ń wa kí ah, wọ́n ka èmi náà gbogbo ọmọ èèyàn lọ́fẹ̀ẹ́ wọ́n kà ń o gbogbo èèyàn ló nídìí kíni kí wọ́n kà ń kún torí náà inú eléyìí ni pé torí ànábì lọ kírun tí ọ̀rá yè kí sí ìyá ìlà tí wọ́n fi sin wọ́n ti sin tá ànábì kírun sí ìlà ní nínú sàárè rẹ̀ náà ẹ̀mọ̀kẹ́ kò pé wọ́n wú wá mọ́sálásí ìbí wọn sin sí náà ni sàárè náà wọ́n sì sìn yá sí ló fi jẹ́ pé bọ́ba yìí pé irun wo la lè kí ní sàárè òun ni sọ̀láàtú àjàgbà àmọ́ gbogbo òun ló kù tó ní rògbòn tó ní sùjúdù àìkí ní sàárè òun náà. وهو معنى قولها خشي أو خشي أن يتخذ مسجدا الإمام مني ìtumọ̀ eléyìí ni ọ̀rọ̀ ya ńlá wa aisha tó ní wọ́n bẹ̀rù àbá nàbí náà bẹ̀rù sallallahu alaihi wasallam pé kí wọ́n má sọ sàárè wọn di mọ́sálásí wàláwùlà záàlíkà obìnrinza ọ̀bùrùhù tí ó bá pé torí yẹn ò ní gbangba ni wọn ò sin ànábì sí. فإن الصحابة لم يكونوا ليبنوا حول قبره مسجدا الشيخ محمد ابن عبد الوهاب wọ́n ní nítorí pé kágbàrún yìí pé kì í ṣe dandan bá bá kọ́ mọ́sálásí sí sàárè kó tó dé wọ̀ gbogbo mi bá ti sìnkú sí máa kírun síbẹ̀ wọ́n ní tá ànábì gbà lérò gan ni tòrá ànábì ọ̀ ẹ́fà expect pé àwọn sọ̀hábí ọ̀ wà á kọ́ mọ́sálásí sórí sàárè òun ó ti kọ́ wọn wọ́n ti mọ̀ kọjá abẹ́ òun àmọ́ tó bẹ̀rù náà ni pé káwọn èèyàn máa wá báwọn èèyàn wá ti ń lọ lónìí ẹ̀sùn kábàárẹ̀ àwọn àgbàlagbà ẹ lọ tọrọ ń tẹ fẹ́ ẹ lọ bọ́ lọ sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ní ta nẹ́bí kọ̀ gan-an nù èyí ṣe kọ́ bẹ̀rù pé wọ́n wàá kọ́ mọ́sálásí sórí sàárè wọn. fa inna sọ̀hábà lam yakunu liyabnu hawla qabrihi masjida wa kullu wọ́kọ̀dì tó xìdá mẹ́sìgìdá ẹ̀rí ọ̀rọ̀ báyìí gbogbo àyè tá a bá ti ń kírun ó ti di mọ́sálásí o. wàkúlù mọ́wúdìrín kó sì dà sọ̀dá tó fíhí torí ọ̀rọ̀ anábì tó ní kíni jọ́ìlá tìlíyà àrùdù mẹ́sìgìdá wọ́tọ̀ òwúrọ̀. gbogbo lẹ̀ lọ́lọ́run ṣe ní mọ́sálásí ìyẹn ni pé bí tí mo ti lè kírun wọ̀tọ̀húra tí mo sì fi lè ṣe ìmára kí ni tó máa rẹ̀ ayé àtàyàmọ̀m ayé àtàyàmọ̀m gbogbo ilẹ̀ lọ́lọ́run ṣe fún mi mo lè ṣe táyàmọ̀mù ń bẹ́ẹ̀ mo sì lè ṣe kí ni mo lè kí ìrun ń bẹ́ẹ̀. àyàfà àwọn àyè méjì tọ́wọ́ nu hadithi míì òun làwọn àfa máa fi kí wa ń lọ pé hadithi kan hadithi méjì èèyàn gbọ́dọ̀ máa ṣe fatiwa o yóò ti mọ èwo ló ń bò míì ni wọ́n fi bi alimami ahmed bin hanbal pé kọ́lá bẹ́ẹ̀ bá ha one thousand àdìsí ó ní ń bo fatiwakẹ́ bẹ́ẹ̀ bá ha fifty thousand ó ní ta ní ń jẹ́ kí ní ń jẹ́ fifty thousand. nígbà wọn bi imam ahmed pé sẹ́yìn bá mi àtú alifi mi àtú mi a ìyẹn ni pé mi àtú alifi sẹ́yìn bá ha one hundred thousand àdìsí wọ́n ní imam ahmed wà ní arju arju hmm, ó ṣeé ṣe irú rẹ̀ náà lè máa ṣe fatiwa ẹ̀rí pé nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa ni gbogbo ní tí ò sí má lónìí ní táyé fi dàrú ọ̀rọ̀ fatiwa yìí ṣe ń tó ń kálukú máa rọ́ lù pàtàkì jùlọ fatiwa tọkàn gbogbo èèyàn tọkàn gbogbo òlú ọ̀rọ̀ tá a sọ tí ìfẹ́ kiri ọ́ tayọ bí a ti sọ ẹsẹ̀ ń tí aláàbọ̀ máa máa dá sí o ọlọ́kọ́ máa ṣàjọgún màá tí ó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa ọmọ kéwù làwa náà o èèyàn má sì wá gbọ́ pa aláwa náà nímọ̀ àwọn àlùfáà onímọ̀ àwọn imam ahmed bin hanbal òun ni wọ́n sọ pé ní kéèyàn tó ṣe ìṣìhádù kó tó máa ṣe bá ọgbọ̀dọ̀ dé báyìí àmọ́ àwọn àlùfáà yìí náà wá ní béèyàn bá lè ṣe ìṣìhádù mutlaku ó lè ní ìṣìhádù kínní ìṣìhádù mazhabin àwọn ìṣìhádù mas'ala pé èèyàn lè máa ṣe ìṣìhádù lórí ibì kan táàmù ọmọ nǹkan kan ọmọ nǹkan fíkìú lẹ̀ ìbàdàn ọmọ nǹkan fíkìú muamalat wọn lẹ́yìn náà burú bọ́ba sẹ́kẹ́ni bọ́ba kájú ẹ̀ àmẹ́ rí pàtàkì jùlọ àwọn mọ̀sá ìlú tó pé ní táwọn sọ abẹ́ ọ̀kan náà àwọn táàbì yìí ó ní irú yìí tẹ̀ ń dá sí yìí àdánwò yìí ti pẹ́ ó ní irú mọ́sálà tẹ̀yìn ń dá sí tẹ̀ ń ṣe fatuwa yìí bọ́ba sẹlẹ̀ láyé Umaru làjẹ́mà aláha ahàlà badirin Umaru ọ̀bá lọ ké gbogbo àwọn ará badiru ní pé ọ̀rọ̀ dé o ẹjẹ́ àjọ fojú wò ó òun ni àwọn àlùfáà lágbàáyé lónìí ni wọ́n fi ń ké pé ẹjẹ́ àronú sí i káṣe ń tà ń pè ní alfatawa aljamaiya alfatawa aljamaiya fíìmà yàcùmù bíhi aw tàcùmù bíhi balùwà àwọn tó bá ṣe pé gbogbo òlú kọ́dà yóò kọjá àlùtà àti ń sọ̀rọ̀ ọkàn gbogbo àlùmọ́ fatiwa ṣe pé ẹsìn kankan báyìí fún ẹni tí èsè mùsùlùmí lu èbó ńgbọ bá yọ padà kàn wá náà yàn ń tiẹ̀ ń kàn wá fatiwa tẹnìkan ṣe láfúgá àwọn kan máa jìyà rẹ̀ ní Senegal báyìí ti rí lónìí nù àwọn àlùfáà ní tọ́ bá jẹ́rù yìí o ah, ẹjọ́ jẹ́ pé àwọn àlùfáà tí wọ́n kó jọ kò pé ní wọ́n panu pọ̀ lórí pé bá ni bọ́lọ̀ ti fẹ́ ni bá nàbì ti fẹ́ ni òun ló jẹ́ wọ́n dá ń pè ní al-majami' al-fiqhiyya nǹkan torí ẹ̀ dáa lẹ́nu alimajamiu alifekhiya ọ̀nbẹ maka alimajimau alifekhi alisilami ọ̀nbẹ njida majimau alifekhi alisilami ìpè a ah, gbogbo apá àgbáyé onímọ̀ tọmọtì ń wí ẹ̀jẹ̀ àjọ fojú wò ó gbogbo ìgbà táwọn bàbá bombaazi wà láyé wọn bẹ ní majimau láwí rahimahullahu ta'ala wa ghayruhu min wàlẹ̀ ahmada níbí yìí ńgbà tá a ti sọ̀rọ̀ wípé balikulu mọ́wúbẹ́ẹ́ yòsọ́lá fíhí yòsàmà masjida gbogbo bí èèyàn bá ti kírun ní masalasi wà á lè yá àkúndò hukuma masjid á lè yá àkúndò hukuma masjid ọ̀rọ̀ yẹn ká sọ débẹ̀ yálòmí ọmọ sì gbọ́ lọ bẹ̀. a gbogbo bí èèyàn bá ti kírun là ń pè ní kíni masjid ǹjẹ́ wàá ti di pé gbogbo ìdájọ́ tá a máa fún mọ́sálásí là á fún bẹ́ẹ̀ là kò débẹ̀ o ìyẹn ni pé àwa gbọ́dọ̀ pé ìyẹ́ oúnjẹ kan yíyá ṣùgbọ́n abíyá yìí là bá bá ṣọ́ọ̀bù rẹ̀ yóò nà ẹni sí wájú ṣọ́ọ̀bù rẹ̀ yóò sì ṣe kíni yóò kírun bẹ́ẹ̀ kí ìyàwó fẹ́ ta ṣọ́ọ̀bù rẹ̀ káwá pọ̀ fẹ́ ta ilé ọlọ́run à ilé ọlọ́run kọ́ fẹ́ ta o kí ló fẹ́ ta ṣọ́ọ̀bù rẹ̀ ni o àwọn àlùfáà wọn máa ṣàlàyé débẹ̀ téèyàn má kàn mú nǹkan kan jọ wà wọ́wọ́ máa jọ máa da irú lódodo ògbòbí abá ti lè kírun ní kíni mọ́sídìí àmọ́ ní ti ń jẹ́ mọ́sídìí dùn ní ta kà sọ́sọ̀ pé mọ́sálásí ni eléyìí àbá àmọ́ pẹ̀lú búlọ́ọ̀kù àbá àmọ́ àbá àfi páànù kọ́ àbá àfi ewé kọ́ kásá ti yẹ àyè kan pé ààyè ah, yìí o eléyìí ni baytullah ilé ọlọ́run àmẹ́rí ìyá àbí bàbá náà tí ọ̀nà ẹni síwájú rẹ̀ tó kírun rẹ̀ jẹ́ẹ́jẹ́ kẹ́nìkan ọmọ gbé dájọ́ wá pé wọ́n ní gbogbo ebi èèyàn bá ti lè forí kàn ó ti di mọ́sálásí bẹ́ẹ̀ ni àmọ́ kò ní dájọ́ kínní kò ní dájọ́ mọ́sálásí òun lẹ́ẹ̀fẹ̀rí làwọn àlùfáà máa pé alimusọ́là lẹ́yìn sẹ́lẹ̀ wo fẹ́ kùn mọ́sí ibi tí máa ń jẹ́ musọ́là kò sí dájọ́ mọ́sálásí fún ó lè wọ́ bẹ́ẹ̀ ọmọ kìí tàhíyàtò ẹ bá láyè kan ní ibi iṣẹ́ yín tí èyí lẹ ní wọ́n fún yín ní space kan láyè kan pé ẹ̀yin muslim ẹ bá fẹ́ máa kírun ẹ máa kí èèyàn wá gbọ́dọ̀ sọ fún ìjọba ìjọba wa lóun fẹ́ lo àyè wa pé ó lo àyè ọlọ́run à ẹ má jà á tí ò lé ẹ má jà á fa ọ̀pọ̀lọpọ̀ eléyìí ti dájà lẹ̀ láwọn ibòmí o ìgbé àwọn aláwọn fẹ́ exchange office yìí ẹni wọn fún yín níbòmí tẹ́ ẹ máa kírun torí pé mùsọ́lá ni wọ́n yọ̀ǹda fún yín pé ẹ máa kírun bẹ́ẹ̀ kò túmọ̀ pé yọ gba ìdájọ́ mọ́sálásí òun làwọn àfáàfin níbi tó bá jẹ́ mùsọ́lá kọ́dà bẹ́yàn bá wọ ọbẹ̀ kò níbi kó kí tàhíyàtú al náà. wàlẹ̀ ahmed abisanadin jayyidin عن ابن مسعود رضي الله عنه مرفوعا إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجد رواه أبو حاتم في صحيحه نعم حديث إلي لا تدع صحاب لانلاني عبد الله بن مسعود رضي الله تعالى عنه ولني النبي صلى الله عليه وسلم إن من شرار الناس nínú àwọn èèyàn bú jù èèyàn bú yẹn ni pé a lè pé àwọn ọ̀tọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ti máa wí nílẹ̀ yorùbá tó máa ṣèrárù ni pé asáré pé eléyìí a ò sì kọ́tọ́ ọlọ́run èèyàn bú ni ọ́ torí èèyàn bú nílẹ̀ yorùbá ó lè mọ́ mi ni pé kò sí lọ́run o bí ọba ti bọ̀ àwọn lówó èèyàn bú náà ni èèyàn bú ní ìtumọ̀ èèyàn bú kọ̀ọ̀hún nínú ṣẹ̀ríà o èèyàn bú nínú ṣẹ̀ríà ni pé ń kọ́ ti ọlọ́run ìnàmí ṣirọ́ọ̀rí ànáàsì máa ń tó dérè fún ọmọ sáà wàhùn àhíyá nínú àwọn èèyàn bú lọ́dọ̀ ọlọ́run òun làwọn tí wọ́n wà láyé lẹ́lẹ́mìí nígbà tálíkì àmọ́ òdìdè máa ń tó dérè fún ọmọ sáà wàhùn àhíyá kí ni tó mọ eléyìí rọ àwọn àlùfáà ṣàlàyé rẹ̀ púpọ̀ ká má bàa gbogbo ẹni tí ń bẹ láyé tí wọn fi fan fèrè pálíkì ya àdéhìsí ní àwọn èèyàn bùnú àwọn kíni àwọn èèyàn bùnú ǹjẹ́ ó fi hàn pé ní kéèyàn ó gbìyànjú kó ti kú láyé kó tó di kó tó dìgbà ni torí ẹlòmíín gbogbo ránwọ̀n àwọn tó ń ṣe yìí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí gbúrò wípé àwọn àpẹẹrẹ ẹsẹ̀kẹsẹ̀ lọ́ọ́ ń sáré máa ṣètò ọlọ́run àdéhìí ní ẹ̀yìn fẹ́ kú láyé ń gba àwọn èèyàn bú ni ẹni ọba dúró dìgbà àwọn tó gbégbà àwọn lọ́tọ́ fẹ́ máa ṣe kí ni ní o tó máa sin lọ́hùn. bọ̀tíńjọ́ jẹ́ ìṣkáàlù táwọn àlùfáà torí ẹ̀ tanná sí ọ̀rọ̀ yìí púpọ̀ òun ní radiyallahu ta'ala anhu kí tàwùbánu gbà wá látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlá anábì ni la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin hatta taquma as-sa'a pé àwọn kan ò ní yẹ̀ wọn ò ní bó bójúlẹ̀ òkà yọ dàrú tó wọ́n wà lórí òdodo tọlọ́run àti tànàbì náà ni títí tí ó fi di kíni tálíkì yá mọ́ ó yìí tẹ́rù wọn náà ṣìràrù làwọn náà àwọn ò lè jẹ́ ṣìràrù yọ wà nídìí kí ni mo fi ní eléyìí ò tí ì mí ni pé ẹyọ kan kú wọn tààrà ọjà àmì ọ̀kan hàn àlìjámùú àwùlà kí ni tún mọ eléyìí kí sì ni tún mọ eléyìí. alimami ibn Battal inú àwọn tí máa túmọ̀ hadith anabi sallallahu alaihi tí yẹn bá ń ka fatul bari alimami ibn Hajar ìmá kóòtù ibn Battal رحمهم الله الإمام ابن بطاليني حديث من شرار الناس من تدركهم الساعة هو من قبل العام الذي أريد به الخاص من قبل العام الذي أو من قبيل العام الذي أريد به الخاص إن بنو شريعة أمثلة على قبيل lábúdò mi lè àpíà nígbà tí ó jẹnẹra bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ó sì wà kíni ó wà specific kì í ṣe gbogbogbò ní olùwàǹbá ẹ ní ẹ ẹ àwọn àlùfáà máa nínú àwọn àyà tí wọ́n máa ń lò àyà tudammiru kulla shay naam àbá abdullahi. وأصبحوا لا يرى إلا وتدمر كل شيء تدمر كل شيء bẹ́ẹ̀ bá dó lórí eléyìí sọ pé kò yẹ kó ku màsákínù náà mọ́ àwọn lábùdó mi ń bẹ tí ó àti àpé áàmù ni but rílé kínní fásùn ọ̀nà tí alimami ibn batoli fi ṣe jámù láàrin hadith méjèèjì ni pé inna min shirari al-khalqi túmọ̀ ẹni pé èyí tí ó pọ̀ jù nínú àwọn èèyàn tí ó kù láyé nígbà ni ó èèyàn aláburú ni wọn. ìnàmí ṣèrọ̀rí àlùfáàlì ìtumọ̀ tí tani alimami ibn Battali rahimahullah bọ́tà àwọn àlùfáà míì wọ́n ní kò rí bẹ́ẹ̀ pé àǹtí imam ibn Battali wí kò jọ pé bẹ́ẹ̀ lórí jazakallahu khairan ala ijtihadi nínú àwọn àlùfáà wa tí ọ̀pẹ́ tí wọ́n túmọ̀ rẹ̀ lọ́nà tí ó kílẹ̀ ọ̀wà kílíara òun ni sheikhuna muhammad ibn usaymin rahimahullahu ta'ala. wọ́n ní ìtumọ̀ hadith méjèèjì yìí tí òfin ní lu contradictory. لا تزال طائفة من أمتي على الحق ظاهرين حتى تقوم الساعة àwọn kan ò ní yẹ wọn ò ní bò lórí dáadáa lórí òdodo lórí ntọ́lọ́nfẹ́ náà làwọn wà títí tí kíni alikiyamu òfìdé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí fi rin lẹ́nu sẹ̀ríà pé àwọn nǹkan míì tó bá súnmọ́ nǹkan a máa pè ló kọ̀ọ̀kan ma qaraba shay'a u'tiya hukmu bí nǹkan bá súnmọ́ nǹkan a máa pè ní nǹkan òun náà ẹ̀rí pọ̀ mbẹ́ ló fi lẹ́tọ̀ọ́ fún ọkọ̀ yọjáka lọ́dún kú kínní ọdún kọlá àbókù ọjọ́ méjì torí pé ntọ́ bá súnmọ́ra wọn gbà mí ṣẹ̀rí àmọ́ fún ní ìdájọ́ rẹ̀ bàbá nítumọ̀ ẹ̀ ni pé títí tí àlìkìyàmù fi súnmọ́ ìyẹn ni pé ndà kìyàmì àlàmà ti sà títí tí a fi máa rà pẹ́ẹ́rẹ́ torí ẹ̀ mọ̀ fáwọn anábìyí ti sọ fún wa pé kọ́lá bí yẹn bá fẹ́ di mùmí nígbà wọn kò wúlò mọ́ <laughs> فرع آه، آه، كنا آية القرآن يقولوا آه، لا لا ينفع نفسا إيمانها يوم هل ينظرون إلا يأتي يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا. نجوت النبي ثم آية النبي tòlú ṣàmùsì min magrebiha ayé kuraani fi rìn lẹ pé ọjọ́ kan bẹ tó yẹ pé bọba yẹ pé yàn gbọ́ gbogbo ntí anabi Ọlọ́run wí ayé kuraani tí wọn ń ké fún ọ tọba fi dijọ náà bọba ṣẹ̀ṣẹ̀ gbà fọ́lọ́run jọhún kò wúlò ìmánì rẹ ò wúlò mọ́ anabi níjọ wo ni níjọ tí east ó di west tí west ó di ṣé ó tún kún gẹ́gẹ́ tẹ yọmọ rẹ jí gbogbo ilimul gẹbi ò sí ó ti dé ilmu almushahada ìmánì tó sì wúlò ní kíni alìmánu bí bilghaib ló fi jẹ́ pé ńgbà tó lọ́run ó ròyìn àwa mùmìnì ọlọ́run kó sì wá nu wọn nínú suratul baqara kí ló fi ròyìn mùmìnì alladhina yu'minuna bilghaib gbogbo ẹni tí wọ́n wí fún pálí jẹ́nà bẹ tí ò pé ta ń lọ ọbẹ̀ tó bọ̀ rí sànẹ́bí wí àmàna wọ́n ní náà ń bẹ òrí náà ń rí àmọ́ nítorí pé ànábì ọlọ́run wí kùránì wí ó sì gbàgbé kínní irú imáàni tí ó sàǹfà nínú o àmọ́ níjọ́ téèyàn bá ti wá rí báyìí tó wá ní ah, ah, àmọ̀ké báyìí ni kò wúlò mọ́ ànábì níjọ́ tó bá ti di pé òun yọ níbi tí ń ti ń wọ̀ bẹ́ẹ̀yàn bá níjọ́ òun lòun yóò tó wá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lam yakun mimman amanu bil ghaib wa fa'idatul fáyidà ìmánì tó wúlò òun ni kíni àwọn tọ́lọ́run ròyìn alladhina yu'minuna bil ghaib torí náà bí baba ibn sẹmi rahimahullah bí wọn ti tú ni pé hadithu la tazalu ta'ifa ayé wọn wà bẹ́ẹ̀ hatta táàbí máa rí kíni àlàmátù kìyàmì sáà tí sáà ó fi súnmọ́ wọn ní nítorí pé kíni hadithu mi bẹ ó hadithu kan lọ pẹ̀lú tó clear rẹ̀ yányán tá nẹ́bi sọ pé nínú àlàmọ́tò sáà nínú àwọn tá a fi mọ̀ pé àlìkìyámà dé òun ni ríìṣùn atẹ́gùn kan bẹ tọ́lọ́wọ́n ọ̀ràn sáyé gbogbo ẹ̀ńtọ́ kù ti ń ṣe la ilaha illallah tó jẹ́ min ahli tawhid atẹ́gùn yọ gbẹ̀mí wọn. hatta la yabqa ala al-ardi man yaqulu Allah wa fi riwaya. حتى لا يبقى على وجه الأرض, وجه الأرض من يقول لا إله إلا الله pé ọlọ́run ọ̀kasẹ̀ gbogbo mọ̀mìnì gbogbo ọlọ́run gbọ́nlẹ̀ bálíkì àmọ́ bá dé tán tí òfin ní sẹ́kẹ̀ nìkan lẹ̀ mọ́ tí ń ṣe la ìlàhà tẹ̀ríkàdì fi wá ṣe gbọ́yé báwọn mí ń ṣe rárí àlùfáàlùkì. àwọn wo kú ẹ́ ṣe ráàrù àwọn èèyàn bú náà ló ọ̀lẹ́rìí pé sharhu ti baba ibn tẹmẹni táwọn náà gbà látọ̀dọ̀ àwọn àlùfáà ni wọ́n ṣáwájú wọn òun lọ́wọ́ aqrabu ila as-sawab wallahu ta'ala a'lam. walladhina yattakhiduna al-qubura masajid nínú àwọn èèyàn bú lọ́dọ̀ ọlọ́run ìran kejì òun làwọn wo àwọn tí ń sọ sàárè di masalasi ọlọ́nkọ́ sọ wa lọ́gba ó hadith náà wá gẹ́gẹ́ bí alimami ahmad ti gbà wá hada wallahu a'lam. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله ذلك فهو له ذكى ترى عليكم كأتي عليكم يا فالنبي صلى الله عليه وسلم أكيا شيخ وأقبع سامي أسلوه جزاكم الله خير جزاك أنيتي يا بوينا أرجو أقول فوالي àti ní ọjọ́ gbẹ̀ndé alkiyama tó ní sókí díẹ̀ tó àgbà ìbéèrè bíi méjì ẹbí ọjọ́ bíi oṣù lọ àmọ́ ní yàyí náà lánàá méjì náà béèrè kan bẹ́ẹ̀ bíi nípa àdéhùn fáwọn amúlùmí àásùn tí ó sọ fún wa tí ó lè bá Nabi sallallahu alaihi wasallam pé ta ló nífẹ̀ẹ́ jù tá Nabi sọ fún pé àwọn iṣẹ́ yìí tó nínú àwọn ọkùnrin kan òun tó wọ́n fẹ́ fàwọn bíi ni pé ìjọ tó bẹ́ẹ̀ náà tí lápèjúwe sìn bẹ́ẹ̀ láwọn ọ̀rẹ́ dáadáa yóò rẹ mẹ́rin márùn ọ̀kan wá báyàn nínú ẹ̀ka ah, ta ló nífẹ̀ẹ́ jù nínú àwọn ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ bẹ́ẹ̀ náà tàbí láàrin àwọn ọmọ àwọn ọmọ ọmọ fúra pé ah ṣé ta lẹ nífẹ̀ẹ́ sí jù wọ́n ní ṣubú ilé náà ṣe àlè lò ó ọkọ̀ ṣe ọmọ ìzákun ọkọ̀ ìjẹta. alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in eh, ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn dáadáa eh, ìbéèrè yìí dáa púpọ̀ tó rárá ń tí ń bà wá lẹ́rù nísìnyí náà nì pé ká máa extend ọ̀rọ̀ ànábì débi tí tí ọ̀sán dé eh, ẹni ọwọ́ á béèrè yìí kọ̀ fọmọ fún ànábì gbẹ̀ǹlẹ̀ yọ jẹ́yàwó ànábì sallallahu alaihi wasallam. òun ní wíwí tá ànábì wí fún yìí kò tó gbẹ́sẹ̀ lé léyìí téèyàn bá rí i pé ṣíṣe bẹ́ẹ̀ yọ tako ṣẹ̀ríà lọ́nà mi. nínú tí ń tako ṣẹ̀ríà ni pé léyìí tó hàn kéèyàn má ṣe déédéé tó hàn láàrin àwọn ìyàwó rẹ̀ tí tọkàn rẹ̀ fi kalẹ̀ láàrin wa àti ọlọ àmì ìtòbìnrin kọ̀ọ̀kan ó rí ẹ́ a ọgbọ́dọ̀ rí pé déédéé ni wá lọ́dọ̀ ọkọ wa torí náà nídáhùn sí béèrè yìí bó bá pọ̀ kan nínú àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin lọ́wọ́ <laughs> á lu ọkọ rẹ̀ lẹ́nu gbọ́rọ̀ pé àbí ọ̀kan nù àbí pé a ẹ̀dá kan ta lẹ́jẹ̀ fẹ́ràn jù nù wa kọ́dà kọ́ láì fi kéèyàn gbogbo yín náà mo fẹ́ràn <laughs> torí pé òdodo ni pé kò síbẹ̀ yóò ti ní fẹ́ràn ìyàwó rẹ̀ àmọ́ lọ́kàn rẹ̀ yóò ní èyí tó fẹ́ ju ọ̀kan lọ ànábì yìí sì gbé yín ta sallallahu alaihi wa sallam àmọ́ ànábì fi rinlẹ̀ pé kéèyàn ọmọ tanra rẹ̀ ìfẹ́ tọkàn kò sí ní kàwọ́ ọmọ èèyàn kò pé mo ti fẹ́ràn ya kìnínní mo fẹ́ràn ya kìnínní Eh, àmọ́ déédéé gbogbo ní tí ó bá yẹ déédéé tí ó fi dàbí ìgbà tó pé ní à ń gbọ́lá fún obìnrin wa kan ju èkejì lọ ẹja kájìnà sí àdéhìí yóò sì tọ́ka bẹ́ẹ̀ bìtẹ̀líìlì pé ẹni wá bá ànábì kò síbi gàgà tẹ́ kan eh, ànábì nípa apá àfọmọ fúnra ẹni àbá ọtí ẹ̀ wá ìyàwó òun làwọn àlùfáà nínú elmo sólè fíkì náà ni wọ́n á máa sọ fún wa pé kìyàsún مع àlùfáàrí kìyàsún مع àlùfáàrí pé bàbá كوين fi nǹkan wé nǹkan ọgbọ́dọ̀ ṣe kí مع ọgbọ́dọ̀ jọra wọn ọgbọ́dọ̀ jẹ́ kìyàsún máa àlùfáàrí òun làwọn eléèbó àwọn àwọn àfa Lukman àwọn àní bóòlẹ́ máa wí on all four language tiwọn lò wọn lọ gbọ́dọ̀ wà on all four yẹn ni pé kẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn jọra wọn. eléyìí ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn jọra wọn amúrùbúni làásì béèrè ànábì fi dá lóhùn àmọ́ ọba pé ìyàwó kan ní lọ béèrè ọmọ dá lóhùn ìyàwó òun gan ju lọ a gbogbo yín náà níyàwó mi gbogbo yín náà mo nípa tàwọn ọmọ èyí ń nípa tàwọn ọmọ ààrẹ rí kankan ká pé mo kan ju lọ èyí tá a rí ni pa ànábì kéèké gẹ́ǹsì rẹ̀ amra bintu rawaha radiyallahu anha inú àwọn sọ̀hábí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun ni ya an-nu'man ibn al-bashir njọ́ ti amra tó ti ọkọ rẹ̀ wípé ẹ̀ẹ́ bashiru wa ọmọ òun yìí ẹbẹ̀ lẹ́ẹ̀bùn ní nǹkan. fún Nu'man ìyá rẹ̀ amụrụ bintu Rawaha ní n'i tó àbíkẹ́ jájọ dọ́dọ̀ ànábì kan sí o sallallahu alayhi wa àwọn ọmọ yòókù gbà tí jọ níní Bàṣírù náà mà òun náà ni ọya òní wà á délú bẹ́yìn náà àwùláàdì ẹ bẹ̀rù ọlọ́run o àrántí bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ ṣe lára yín ni pé àdélú bẹ́yìn náà àwùláàdì ẹ ti déédéé láàrin àwọn ọmọ yín o ẹ gbọ́dọ̀ fẹ́ràn ọmọ kan jù kan lọ kọ́dà bí ń bẹ lọ́kàn yín ọkàn àwọ̀ lágbára rẹ̀ àmì èyí tí ṣe kíni ntí ó fi hàn òun ló lè kọ̀ntró ọ gbọ́dọ̀ fìfẹ́ hàn sọ́mọ kan ju ọmọ kejì lọ pẹ̀lú ẹ̀bùn ni pẹ̀lú ọ̀rọ̀ ni pẹ̀lú mímúlò òde ni pẹ̀lú ríra nǹkan fún ni ọ gbọ́dọ̀ jẹ́ kí ọmọ kan ó rí i pé ní a èmi lójú dádì àbí èmi lójú mọ́mì kò dá o kọ́dà nínú rìwáyà mi wọ́lá nẹ́bi lé nọ̀mánà àti amúra pé aṣídú aléyìí gẹ́yìrì ẹ lọ́wọ́ ẹni jọba yín jẹ́rìí eléyìí wà ní ilà aṣáájú alẹ́lẹ́jáwò mi jẹ́rìí àbòsí ẹ̀rọ mẹ́tẹ̀ẹ̀ta yìí dá nẹ́bi sọ̀kalẹ̀ ó ti fi hàn pé ní dáa ni torí náà bàbá yìí táwọn ọmọ ni kéèyàn jẹ kọ́mọ wulẹ̀ kọ́mọ wulẹ̀. Allahu ta'ala a'lam náà. táwọn obìnrin bá wà lókè ẹ béèrè lọ́wọ́ bóyá wọn bao bốn ogun táwọn wí jẹ. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá fẹ́ kírun bẹ́ẹ̀ mọ́sálásí tẹ̀yìn ọba tí ì dérí bá rí i pé ọ̀pọ̀lọpọ̀ kàn sáré bẹ́ǹdì wọ́n kàn tẹ̀gbẹ́ bínkàn so wọ́n ẹlòmíì wò pé bóyá tóun bá ti wo oòrùn ìgbà míì sì ní oòrùn wà tóun bá ti wo ibi tí oòrùn ti jáde bóyá láàárọ̀ so ìgbà míì sì ní oòrùn a máa bọ́ ní ẹgbẹ́ mi ìgbà míì wà lẹ́gbẹ́ mi bó láti mọ irú kan báyìí ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ nípa tá a bá ń kírun lọ. ìmọ̀ọ́mù sẹ́yìn ẹ méjì yorùbá gan léyìn jẹ méjì ní àbí bóyá máa jẹ méjì mọ́tì tó ń mọ̀ rè lórí àsìkò ẹgbẹ́ lómi nàlá yìí. sọ́wọ́n wọlé. ẹ̀jẹ̀ ká máa dáwọn kọ̀ọ̀kan ni àbí àbá máa ń gbà papọ̀ ọ̀rẹ́ ìbéèrè tí ń ká dáhùn méjèèjì. ẹ dákun ní àpèjúwe ní new site ẹni tó bá gbé mọ́ṣáláṣí kalẹ̀ láníyàn pé mọ́ṣáláṣí ni àmọ́ ìrun àsùbá nìkan ni mo ń wáyé bẹ́ẹ̀ débi pé ní tó bá jẹ́ pé weekend tí èèyàn tẹ̀ lọ bí iṣẹ́ gan tí èèyàn bá sì gbìyànjú ẹni tó nílé gan tó bá wà nílé tó gbé mọ́tàsí kan ní àáfà ẹ̀ mọ́ kírun lọ tó jẹ́ pé lálẹ́ náà ìrùn ní wáyé bẹ́ẹ̀ tí èèyàn lè gbé ìdájọ́ mọ́tàsí lórí irú bídọ̀ ẹ bí àbí èèyàn sọ pé mùsọ́là ni tí èèyàn mọ́ kírun ní ìbomi tó bá jìnnà tó bá jẹ́ mọ́tàsí. wípé ó ní mọ́sálásí ni ẹ bọ̀ ní wíkẹ̀ndì ńkọ́. wọ́n ti ń kí jàmáà ń bẹ̀. alhamdulilayi ìbéèrè ṣàyàfà malam yunus nípa ọ̀rọ̀ kíbílà àbí pé generally mo ti wí ń bì yìí repeatedly gbogbo nàìjíríà yẹnyẹn wíwárẹ̀bà téèyàn bá wà nàìjíríà ó wà nísàlẹ̀ ni ó wà lókè ni ó wà níbi òun tí ń yọ ni ó wà níbi tí ń wọ̀ ni pẹ̀lú màjìnlẹ̀ pẹ̀lú research ní ọ̀ndà sultan muslimi ẹni ojú olórí gbogbo nàìjíríà eh, eh, sáàdà abubakar musokoto abidjan ọ̀hún sáàdà wọ́n ṣe gbìyànjú wọ́n constitute committee committee yìí ọlá àwọn experts àwọn engineers ọlá àwọn àpá náà òǹkàlùkù sì ṣiṣẹ́ tọ apá tiẹ̀ èmi náà láǹfààní àti ìwà nínú committee gbà wọ́n ṣe àwọn tó jẹ́ engineers jẹ́ oyé wa pé kò síbi èèyàn wà ní nàìjíríà tí kíbla wa lọ straight níbi tó òun ti ń yọ bá a ṣe ń ṣe yìí ni wọ́n ní gbogbo kíbla wa rí nàìjíríà ó ṣe kí ni ó yẹ díẹ̀ sí ẹ̀gbẹ́ àlàáfíà anywhere téèyàn bá wà nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n ṣe wádìí under Dr. Wali something ní Soko ní Kano àwọn ní chairman ọmọ ìyá wa dáadáa kan gbàgbé ọkọ rẹ̀ ọmọ f general kan ni òun náà wà very active ń bẹ̀ ọlọ́dà bíi pa fún sultan lórí gbogbo ọ̀rọ̀ oṣù lórí gbogbo ọ̀rọ̀ bàbá yìí ní kúkúrú eléyìí àwọn àlùfáà kan dá sí kò sì nídìí káàfọ́ dá sí yín ọ̀rọ̀ kíbílà ọ̀tí kan àfa ẹnjìníà ni ọ̀rọ̀ kíbílà kọ́kọ́ kan ntí káàfọ́ wí ni pé kọjú sí kàába níbo wá ń kàába wá tani ọ̀ wá ẹnjìníà ni bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ mọ́sálásí ẹ̀wá ẹnjìníà gidi gbogbo ẹ̀ ti rọrùn nísìnyí wọ́n ń pe kíní kan ní Google Earth àbí àìmọye nǹkan nísìnyí ni wọ́n fi mọ̀ pé mo ti rí gan ni bọ̀délé ìtààfin ní máa dààmú ara wa àwọn ti ṣe wàhálà òun kalẹ̀ kò síbì kan Nàìjíríà àfikún ìpele yìí ó rárá yẹ díẹ̀ yíyẹ yẹn wá póríṣiríṣi yíyẹ dìgírì kan ń bẹ yíyẹ dìgírì méjì bẹ yíyẹ mẹ́ta bẹ ọlọ́run ti wá ṣàánú wa nínú ìsìláàmù ànábì sọlọ sọlá ti sọ ìgbà téèyàn tó lè yíjú kó ń kíbúlà yẹnyẹn òun nígbà tó bá tó yí pẹ̀lú kíni one eighty degree one eighty what degree ó dìgbà téèyàn bá tó yí báwọn yẹnyẹn ló tó kú òní kíbúlà àmọ́ tí ọba mọ̀ degree kan ló kó yí méjì méjì ló kó yí mẹ́fà ọ̀bàrún rẹ jẹ́ kọ́lá nàbíyù sọlọ́lọ́hu àríyù islam alqiblatu ma bayna almashriqi wal maghrib alqiblatu ma bayna almashriqi wa almaghrib ntí ń jẹ́ qibla òun ni ti ń bẹ láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn ẹ dákun kíbùlà abo là nẹ́bì ń wí jọ náà ẹ wọ́n fẹ́ kẹ́ ẹ sọ kíbùlà abo ni ẹ àwọn ará Mẹ́dínà tọrọ kan nù yín tí máa wá bíi tẹ́lẹ̀ àdá ò lọ ńlọ pààrọ̀ ọmọ mi ó ní bí mo ti tu fáwọn tẹ́lẹ̀ fọ́n nígbà tí wọ́n á yá ẹ̀mí tí wọ́n á ń pé ọ̀rọ̀ màdínà ni wọ́n ń wí mo ní wọ́n báyìí pé mo sì wí ọlọ́run má sì kò wá nísìnyí bí n bá sì tú fún yín tẹ́lẹ̀ <laughs> ni mo fi ní ẹ wí èmi ò túmọ̀ àdísì yìí lọ́nà mi rí láyé torí pé n tà nẹ́bi wí nù ìpè ntí ń jẹ́ kíbla ara bo ara bo ara Madina òun ni ti ń bẹ láàrin ibùyọ oòrùn àti ànábì ó ti wá gbé gbogbo kíbúlà ayé ní ń bẹ láàrin ibùyọ oòrùn àti ibùyọ ayé ojú kan gbogbo ayé wà ní. ká padà sí sọ torí ló já kébìlà ara Madina exactly bá anabi ti júwe rẹ̀ nu láàrin east and west ni wọ́n ń kọjú sí dòní. àwọn àlùfáà wa nítumọ̀ ẹ̀ ni pé ah béèyàn bá ti jìnnà sí Maka ó lè má lè accurately kọkọjú sí Kaaba gangan Kaaba là ń wá lóòótọ́ àmọ́ ó bá ṣe díẹ̀ ó ṣe díẹ̀ ah, wọ́n ní tó bá ṣàti wà láàrin ebi yà nẹ́bì ló ní bẹ́yìn náà àfi tó bá tó kú ò ní bẹ́yìn náà yìí ìyẹn ni pé tó jáde kú ọwọ́ àtọ́dà gba mẹsiribu àbọ̀dà gba mẹgiribu lára abo lára mẹdínà ẹni ọba sì jára abo míì náà ìwọ náà wòoru dìgírì yẹn ni dìgírì sì tara mẹdínà bẹ́yìn náà kíni bẹ́yìn náà west and south ebúnkálukú ṣe geography ńlẹ̀wé tìlú tiẹ̀ lè jẹ́ bẹ́yìn náà north and south tìlú tiẹ̀ lè jẹ́ bẹ́yìn náà north west àti kíni bó ti rí nù ẹja gbọ́ ẹja gbọ́rọ̀ ànẹ́bì yìí sallallahu alaihi wasallam lópin ìgbà téèyàn ọba tí yìí jáde and that degree ṣé one eighty ni àbí ninety is one eighty one eighty degrees ní bẹ láàrin west and south ó díjọ́ tó ọba tó yíyan yẹn kò ń bẹ̀ ọ̀rọ̀ rẹ bàjẹ́ eléyìí ni jùmùhúrò àwọn àlùfáà ni wọ́n wà lórí ẹ̀ illa al-imam Shafi'i illa al-imam ṣáfẹ̀ yìí torí mọ́tà àbí ṣáfẹ̀ yìí ni pé àfikọ́ kọjú sí àyínú àlùkàbà àmọ́ ìtọ́ lẹ́rìí pẹ̀lú alukurani ni pé wa haythu ma kuntum wa wallu wujuhakum shatrahu ay jihata àlùkàbà ọ̀nà kàbà àwọn àlùfáà lẹ́ni tí dandan kọ́ kọjú sí àyínú kàbà lẹ́ni tí ń bẹ ń bo ẹni tí ń bẹ nu mọ́sálásí kàbà wọ́n gbọ́dọ̀ máa gbé one eighty degree ọwọ́ àfi kàábà alẹ́ o pé wọ́n ní one eighty degree ọ̀ntara rẹ ni o òun wo kàábà báyìí wọ́n ní ẹni máa ń wo kàábà báyìí gbọ́dọ̀ kọjú òun lẹ́ẹ̀fì rí ara tẹ́ fi gbádìí sì ti mo tú ìgbé èmi ò tú bá mi rí o wàlá èmi ò tú bá mi rí gbẹ̀ntì sì ń wí nǹkan mi yọ pàdé òun àtọ́lọ́run rẹ̀ bẹ́ẹ̀ bá dé kàábà lónìí ọ̀nà mélòó wọn kọjú sí ẹ̀nà bá ti lọ mọ́kà ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin kíbìlà ara mẹ́kà ní kaabẹ́ ní wàá nu mọ́sálásí ọ̀nà mélòó ń kíbìlà wọn ọ̀nà mẹ́rin tọ́ ṣé àwọn ẹni bíi ọba gébé náà ni wọ́n ṣe kí wàá lè mọ gíríbì sí ìrùn wọn ọ̀bàjẹ́ àwọn ti àyín kọ́ ìrùn wọn ò ní wọgbó kíbìlà Mẹdínà ni àgbẹ̀bìnrin yìí sọlọ lọ́hùn àwọn àfọ́sì sí gbọ́ rí nù sí gbọ́ àfọwọ́n rúwọ́ ibíbọ̀ yìí ọlọ́nkọ́ sàmìlà torí náà bó ti rí nu ní nàìjíríà tá a wà yìí wọn ní gbogbo kíbla wa yẹ díẹ̀ kódà àwọn jẹ́ ó yé wa ká máa mọ kí mà àwọn ará jọ̀hún bí wọn bá ké sáyẹ́ǹsì wọn ké nǹkan mi. wọ́n ṣe rìsáàcì to the pé mọ́sálásí sultan tó wà ní Sokoto nínú very few mọ́sálásí díẹ̀ tó yẹ pé directly lọ́nà Kaaba ló wà ọjẹ́ kan bẹ́ẹ̀ láti jọ wọn ti kọ bóyá more than hundred years torí wọn ní wọn bí wọn kébò ni wọn ti mọ wọn ni wọn máa ń wo ìràwọ̀ kan ìràwọ̀ kan ń bẹ ibi tó bá ti jáde ọ̀kan kan náà ni ẹbí mà ní ọlọ́run lè fi màmá wọn náà <laughs> torí náà kí wọn má bójú kéré wọn pé wọn ké sáyẹ́ǹsì wọn ké sáyẹ́ǹsì lọ́nà ìbòmí wàláì wọn identify àwọn mọ́sálásí díẹ̀ wọn ọ̀pọ̀ fún gbogbo nàìjíríà tó ṣe pé wọn ò yẹ báyìí wọn ò yẹ báyìí ọ̀kan kan bi tí ó yẹ kí kébùlù ọ̀lọ́ àmọ́ more than ninety eight percent mọ́sálásí ibẹ̀ o ní nàìjíríà yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí kọjú kọ assumption wọn ń gbà wọn ni kébi òun ti ń yọ ibi tí òun ti ń yọ lọ́jọ́ jẹ́ gbọ́pọ̀lọpọ̀ mọ́sálásí wa eh, east ni ọkọ̀jú sí ǹjẹ́ kàn wá ṣe bá a ti ṣe ń ru mọ́sálásí wa yìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe táìsì rẹ̀ ẹni wọ́n ẹ̀rí bá a ti ṣe yìí ó ti kàròyé bá ti wọ́ táìsì ẹ̀dùn wọn náà bá a dún báyìí tí wọ́n á dún yẹrẹ ẹ̀ kúrò lórí láì táìsì ẹ̀mọ̀ fún un lọ́mọ ẹ̀yìn ti gbìyànjú kì í ó ti ó ti dá a báwọn yíyẹ díẹ̀ díẹ̀ insha Allah ọba ẹ̀wọ̀n wa jẹ́ ṣé àbótúnkù nínú àbótí jẹ́ nù. eléyìí tí ọkàn tó kù ti ń pàkíyèsí ni pé ẹ dá àwọn mọ́sálásí míì ìmáàmù ọ̀tọ̀ọ̀nù àwọn tí ń bẹ láyé ó dòó san gbẹdẹ́ ẹ wàá wò pé ta ló máa ń dín ṣe inú ẹ̀yin méjèèjì torí ọ gbọ́dọ̀ jẹ́ kan ìmọ̀ ìmọ̀mù ni ọmọ ń dín ṣe ní àbẹ́yìn tẹ̀ ń bẹ lẹ́yìn èyí wọn ọ̀dà ó sì kọ́ mọ̀ láwọn mọ́sálásí mi ìmọ̀mù nìkan lẹ́rìí tí yọ bí ìmọ̀mù bá ti fọ́ọ̀nù ẹ̀yin náà ẹ̀ fọ́ọ̀nù pẹ̀lú ẹ̀ mọ́sálásí tí wọ́n bá sì ní gbọ̀ngàndínlẹ́ làwọn máa wọ́n lè gba ẹ̀ṣẹ̀ wọn lọ́nà ibòmíì pé wọ́n ká díìsì fún wọn ọ̀gbá o àmọ́tọ̀ ni ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ ni validity ìbáadà ọ̀jọ́ra wọn sihhatul ìbáadà ó yàtọ̀ fún kékeré ya'samu aw la ya'sam ìtumọ̀ pé ẹ̀sìn rẹ̀ yìí sọ̀híà ni pé la tajibu alayka li'ada la tajibu alayka ò ní tún òkì fún mẹ́rin táwọn abá bá ní sọ̀híà zakatọ yọ yìí sọ̀híà látẹ́jìbù àlẹ́yìká kò ní kun yọ àwẹ̀tọ́ gbà yìí sọ̀híhù látẹ́jìbù àlẹ́yìká àmọ́jà àwọn àfa ní ọlọ́run ọgbà kọ̀ọ̀kan àfa àbọ̀lọ́run bá gbà bí ọ̀bá gbà torí tẹ́lómi ọmọ nu ó lè wà sọ̀híhà kọ́mọ́ wà mọ̀kúbúlà lọ́dọọlọ́ àmọ́ gẹ́gẹ́ bíi fatuwa àtàfà nígbà mọ̀ wọn ìrun rẹ̀ yìí ọ bọ́ síbi ń ti sọ̀híhà àyè látẹ́jìbù àlẹ́yìká àmọ́ ọlọ́run ọgbà yóò fún ọ ládàá kò ní fún ọ yóò fún ọ pé yọ yọ ọ kú ọ gbẹ̀sẹ̀ ò ní gbẹ̀sẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lélẹ́yìn wa o pọ̀rọ̀pọ̀yé torí náà ẹ ṣe wá àti fún wa agídí ọ̀tá gbogbo ibi tó bá kú ẹni ní gbogbo nàìjíríà mo wí kìí sọ̀rọ̀ abẹ́lé ẹni ó dó lórí gbogbo mùsùlùmí nàìjíríà ni wọ́n constitute committee pẹ̀lú former vice chancellor wa professor olóyèdè as secretary supreme council for islamic affairs wọ́n sì pé gbogbo àpá nàìjíríà kọ́dà fún mídíà náà mẹ́mẹ́ gbogbo ni wọ́n pè é torí látòrí mọ́sálásí àbújá wọn ti bẹ̀rẹ̀ national mosque ìpè ká yanjú ẹ̀ ṣé ká wó mọ́sálásí ni àbí àbí kọ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ torí wọn lòun náà kọjú sí ibi tó ń tọ́ pọ̀lọpọ̀ mọ́sálásí nàìjíríà kọjú sí lòun náà kọjú sí bọ̀dúntàn padà rìsọ́ọ̀fù sí náà nípa ah, kò ní ìdá wò wọ́n bá lè máa jẹ bí wọ́n ti ń jẹ mọ́sálásí mi wọ́n bí wọ́n sì yà wọ́n mọ̀ kọ́dà ńgbà tí ọ̀tá tí ọ̀tá àwọn kan lọ́rùn pẹ̀lú fatuwa yìí wọ́n tún kọ́ lẹ́tà sí ìmáàmù sùdẹ́sí maka èsì kan náà ló tó dé látọ̀dọ̀ <laughs> ìmáàmù sùdẹ́sí maka gbé ìjáwọ̀ àbáyín yíyún náà ní ńlọ̀nà torí náà ntí o tó nǹkan kan ẹ má jà á hm, ẹ má jà á fà á ọ̀dà bàbá lè ṣe báyìí àwọn tó bá wà lágídí àwọn ni wọ́n mọ̀ ẹsẹ̀ ọ̀tọ̀ márùn bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ máa bẹ́yìn náà lùmọ́ṣíríkì wàlùmọ́ṣíríkì wàlùmọ́ṣíríkì. pé sáfún ní ìdájọ́ mọ́sálásí nítafà wí yìí ó lè strange ń bì lọ́pọ̀lọpọ̀ ló ayé bó ti dànù ní outside Nigeria kọ́dà ńlẹ̀ lárúbáwá àṣùbà náà ló kù táwọn èèyàn ń kí ní. <laughs> ní jàmá àṣùbà ló àbí lẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ àrẹ èkó ní ìta àṣùbà náà ló kù ogbó yòókù ó di aago mẹ́wàá alẹ́ ó di torí náà yìí wọn ò pé kọ́ mọ̀ jẹ́ mọ́sálásí mọ́ ó ti yé bá níyàn bá ti ní mọ́sálásí ni ìdí ẹ̀sìn ti ń wọn àyè ń ẹ̀kọ́ àbẹ́fin kankan mọ́ àbẹ́ mọ́ ẹ̀tọ́ páànù ẹ̀ bá sáà ti ní mo fi lẹ̀ pé mọ́sálásí ni ìdájọ́ mọ́sálásí náà káàsọ̀ tánà ẹni wọ́n ń kásù bá ń bẹ̀ jẹ ojúmọ́ ẹ̀ kọ̀ǹdíṣàn bá a ti báyé dà lónìí lọ́fà ìbẹ̀ wíwọ̀n àmì wọ́n fẹ̀ kúlẹ̀ àtò ọ̀dọ́ yín ọ̀pọ̀lọpọ̀ di òjijì lẹ́nu náà ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ ìmọ̀ọ́mù náà ìmọ̀ọ́mù náà ń lọ bí iṣẹ́ látàárọ̀ ó di <laughs> láago mẹ́sàn-án alẹ́ ó tó dé ọlọ́gọ́mọsá sànù wa ni gbogbo wàhálà ayé tá a kóra wa sí yìí ọlọ́wọ́ sàmọ́ àmọ́ kíkó wa náà mọ wọ́nà àlìkì á mọ o nígbà tí wọ́n wàá já lógidì gbogbo à ń sá lọ à ń sá bọ̀ yìí náà ni kéèyàn máa dọ́gbọ́n máa kírèjì ọ̀nà àlùkìyàmà ká má jẹ́ zòrúfù bá a ti bára wa kọjá gbàgbé ọ̀hún o naam ọjọ́ ti lọ o ọjọ́ ti lọ hàdà wàlláhu àlẹ́ táwọn obìnrin. ọ̀dà. ṣe àjòjì díẹ̀ ni. mo ti ń kọ́ka sí àwọn obìnrin yìí. wọ́n ní ẹni tí ó tajà fún yẹn àtẹ̀ntúrà bọ̀ tí ngbà tí mo ra ọjà yẹn wọ́n ní ìyín kó fún yín ní ọjà tó mi yóò fẹ́ di ọ̀túnla bí oṣù tí ń bọ̀ kí n tó rí owó òun náà wọ́n ní ah, sórí bẹ́ẹ̀ náà nígbà mo ní tà fún ní two naira yóò fẹ́ dàbí ìfẹ́ change five wọ́n ní ojú wo ni islam fi wo ilé. ojú wo ni islam fi wo ilé ojú tí islam fi wo ni pé kò dáa ní bí wọ́n ti wí yé o ẹ ti tajà ẹ níye kan ẹ ti síìlì kọ́ńtrákì nù ìjáàbù wọ́lkọ́bù torí pé n ti ń jẹ́ pé mo tajà mo rajà nù sẹ̀ríà méjì kódà àti sanwó àti ìsanwó sínú ẹ̀ ẹ lè dìfà owó àtajà àwìn àrajà àwìn àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ tí ń jẹ́ pé mo ti tajà mo ti rajà ni pé mo tà á fún ọ èmi náà gbà mo rà ńgbè yìí ń ti parí òun téèyàn wá pé á nígbà tí wàá lẹ̀ lówó yìí o <laughs> ẹ à yóò lé o tẹ́mọ̀tì òjò da torí gbogbo ẹ̀ ló nídìí kéèyàn ó wò kírítíkálì nù sẹ̀ríà the moment tí ìyá yìí ti tajà fún ìyá ìyá yìí bàbá yìí tajà fún ìyá yìí kílẹ̀ tọ́ tí àáfàá ní lọ́dọ̀ ẹni ọ̀tà nǹkan fún un kílẹ̀ tọ́ yẹn mọ́ owó ni àbọ́jà ẹ sọ sókè owó ni bẹ́ẹ̀ bá ta tíọ́rà yìí bá ta tíọ́rà yìí fún ìmọ̀ọ́mù ní ìmọ̀ọ́mù ní tíọ́rà ẹ́ ń lè gbé bá ń gbé tíọ́rà mi mọ́ nínú sẹ̀ríà <laughs> tó ti yé àwọn àlùfáà ní mina al-uqud nínú àwọn kọ́ntrakì allati talzamu tarafayn talzamu tó yẹ pé ó wà binding lórí parties méjèèjì òun ni al-bay'u ọjà títa bàbá ti ta nǹkan ó ti di binding contract. kódà bí n bá gbàdá àròjà ah, ìmọ̀mú ìmọ̀rògbé mo ní kọ́pì méjì ni o kọ́pì gan iná tí mo ní mo tà yìí ìrògbé lè tà mọ́ o ìyín ṣe kí ni ìyín bẹ ìmọ̀mù ni ìkọ́ làwọn ń pè yín gbé ẹ̀dá fún ẹ yọ̀ǹda rẹ̀ fún mi àmọ́ ẹ bá ń gbé kò sí bá ń gbé mẹ́ o ìmọ̀mù náà ó sì lè gbé ẹ lọ fún ẹ ní ràmọ́ ràmọ́ ò sí nù lẹ́yìn àdìjáàbù wá àlùkò. torí náà bẹ́yìn náà ti dáhùn ohun tí ń jẹ́ sẹ̀rí àná kí ló kù lọ́rùn ẹni ọ̀rajà owó ni àbọ́jà èló ni ó di kínu ó di kíni gbèsè nù mo ti sọ fún yín bíi pé n ti ń jẹ́ dáínù nù sẹ̀ríà bíbí kí mo ti wí fún yín mo ní kèé ṣe gbé ọ̀ya lówó nìkan kọ́dà bí yẹn bá ra jà tí ò tí ì sanwó rẹ̀ kí ni sẹ̀ríà pè é kódò òun gan ni àyà wà ìdá tàdà yà ń ìdá àjà lẹ́yìn musa ìkúnmọ́ in particular ń bẹ̀ yẹn ni ẹ̀ta nǹkan fúnra yín kèé sanwó on credit now ńgbà tí ó ti jẹ pé two naira ní ń bẹ lọ́rùn ẹ àfa ẹ ó sì jìdí kíni gbèsè àfa wa lọ́dẹ̀yìn oṣù kan tó san àwa ni ó di five nù interest dénú kí ló dénú interest dénú pétọ ńgbà mo ti wá ya ọtí oní two naira mi lọ́rùn tó sì lè mú wa nísìnyí bọ́ bá di ìgbà tó mú àwọn yọ ọkàn mọ́ o orí náà gbọ́n tí máa ń tarú ọjà báyìí haramu ni àmọ́ yàtọ̀ fún pé ọjà mi ní ẹni wọn bá lówó nísìnyí three naira ni two naira ni àmẹ́ni tó bá ní òun máa san díẹ̀ díẹ̀ ní o five naira ni tẹmọ̀kẹ́ kò tíì sí bẹ́yù kò sí ìjáàbù kò sí kọ̀bùl ìwọ lọ́wọ́ amúkan nínú kíni ẹnu méjèèjì lọ́dọ̀ jùmúhùrù àwọn àlùfáà nínú àwọn àlùfáà tó ṣàlàyé rẹ̀ púpọ̀ níjọ́hun àti lánàá àti lónìí alimami ibn Qayyim wa ghayru wọ́n ṣàlàyé rẹ̀ púpọ̀ alimami al-Qasim ibn Saddam Abu Ubayd fi kitab al-amwal àtàwọn alfa min al-mu'asirin àwọn pọfẹsọ Rafiq Yunus al-Misri pọfẹsọ Nazih ibn Hammad gbogbo àwọn eléyìí wọ́n ṣàlàyé ìyàtọ̀ sí àìdàpọ̀ ntọ́ba ti wà lọ́rùn yàn bọ́ba wá fi lé kí ló ń gbà ní ló ń gbà rí lánà àmọ́ èèyàn lè pé ọjà mi ní tí mo fẹ́ tà ní lọ́wọ́lọ́wọ́ báyìí iye báyìí ọba mọ̀ pé díẹ̀díẹ̀ ni ọ máa san iye báyìí wá mú kàn ń bẹ̀ ọba pé mú kàn ń ni ọba mú tó ní san díẹ̀díẹ̀ five naira náà ni ọba sì mú ọ ní san nísìnyí two naira two naira wọn gbọ́dọ̀ wá di five naira ẹni tó lóun ọmọ san díẹ̀ díẹ̀ lóṣù mẹ́fà tí ó san five naira bó bá doṣù mẹ́fà tí ò rí san òun náà gbọ́dọ̀ di six naira ẹ̀yà wọ́nà míì ni kò gbọ́dọ̀ di kíni wọ́nà kò gbọ́dọ̀ di five point one naira ń jẹ́ àlàyé àti ìnáwó ìjẹun àbá ìbéèrè yín kọ́ mọ́ pọ̀. ìdákùn lọ fẹ́ràn. nígbà tí ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ lẹ́lẹ̀kan nínú àlàyé tí ẹ ṣàlàyé nípa al-khulla pé darajatun fawqa al-mahabba. naam darajatun fawqa al-mahabba. naam naam. naam ṣé pẹ̀lú àlàyé yìí àtàwọn tó tún fi tẹ̀lé nínú ọ̀rọ̀ ṣé ó lẹ́tọ̀ fún wa láti sọ ọmọ ní kọ̀lílùlá kọ̀lílùlá pé ká sọmọ bẹ́ẹ̀. kéèyàn sọmọ ní kọ̀lílùlá bárakàlá fi ìbéèrè dáadáa ni kéèyàn ó jìnà sí kéèyàn ó ṣe kínní pẹ̀ntì ń jẹ́ kàlílù torí pé àdìsí ní nàbì ní law kuntu muttakidan ahadan eh, min ummati latakhadhu ababakar fa inna allah qad ittakhadhani khalila kama ittakhadha ibrahima torí náà nínú hadithi yóò fi hàn pé khalilu mélòó lọ́lọ́ nínú gbogbo èèyàn méjì torí náà ẹ fi kún ẹ má ṣe fi kún ó ti jẹ́ ẹlòmíì Ibrahim wọn sọ àtún á gbé àlélúlà máa pè é ní Ibrahim rẹ yóò wá asilam wàlláhu alam wa sallallahu ala nabiyyina wa alihi wa sahbihi.